fẹ́ gbọ́ yẹn jàláńjò ló mo fẹ́ gbọ́. èrò ìgbó èrò ọfà ẹ bá mi bẹ sí ifá onílẹ̀kẹ̀ ogún ọ̀rẹ́ rẹ̀ wọlé tàn mí ò láì wọ pátá wá àtàrí àjànà linda. ti bẹ̀rẹ̀ aṣẹ̀dá oko aṣẹ̀dá obo aṣẹ̀dá ẹpọ̀n aṣẹ̀dá idọ̀ aṣẹ̀dá fùrọ̀ ìbára ẹni mo ṣe ìbára ẹni mo ṣe o ìbára ẹni mo ṣe ó ṣà òkè ìbára ẹni mo ṣe ìbára ẹni mo ṣe ó ṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹ kúrò lẹ kúrò lẹ kú dédé wòye kú bójú ọjọ́ ṣe rí ẹ rí pé mo tètè bẹ̀rẹ̀ show lẹ́nìí torí pé ibi tí mo fẹ́ yà pọ̀ ká tó dé abala ọmú àti ìdí ẹ ìdí tá a ṣe fẹ́ ṣe ọmú àti ìdí mo fẹ́ kí àwọn obìnrin pè wọlé kí àwọn ọkùnrin pè wọlé kí ni kí ni iṣẹ́ ọmú àti ìdí nígbà tá a bá ń dóra wa lọ́wọ́ obìnrin tí ò bá ti mọ iṣẹ́ ọmú àti ìdí nígbà tá a bá ń dóra wa lọ́wọ́ àbí tí wọn ò bá mọ̀ púpọ̀ wọ́n lè má mọ̀ púpọ̀ bẹ́ẹ̀ obìnrin tí ò bá lè sọ ẹyọ ó ti fọ́ sí kátígórì àwọn obìnrin tó máa ń ní kí ọkùnrin má fọwọ́ kàn dí àwọn kó má fọwọ́ kàn ọmú àwọn nítorí obìnrin tí ó bá tó bá mọ wọ́n ní ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn kó má dá òṣùpá lóró obìnrin tó bá mọ iṣẹ́ ọmú àti ìdí tá bá ń dóra wa kò ní á lè mi ní iṣẹ́ ọmú àti ìdí kan bẹ́ẹ̀ pàápàá jùlọ ọkùnrin ló máa sọ kókó ọmú àti ìdí nǹkan tí ọmú àti ìdí ń ṣe ní ara wọn tó bá ń dó obìnrin tó fi jẹ́ wípé àwọn obìnrin á lè mọ̀ pàápàá àwọn obìnrin tó bá ní má fọ ọkàn mú mi má fọ ọkàn ìdí mi wọ́n á lè mọ̀ wípé ṣáwọn ń ṣera wọn ni báwọn ṣe ń ṣera wọn ṣáwọn tún ṣe ọkùnrin àwọn ọkùnrin ló máa mọṣẹ́ tí ọmú àti ìdí ṣe fífọwọ́ kan ìdí tó bá ń dó obìnrin lọ́wọ́ fífọwọ́ kan ọmú tó bá ń dó obìnrin lọ́wọ́ kí ni nǹkan to ń ṣe kí to nǹkan tó ń ṣe nínú àjọ ń dóra wa lọ́wọ́ kí ni iṣẹ́ àwọn ọkùnrin á lè sọ then àwọn ọkùnrin náà àwọn obìnrin tó máa ń mo fẹ́ torí mo máa bèrè lọ́wọ́ àwọn ọkùnrin pé tẹ bá mú ìdí obìnrin tẹ bá ń dó obìnrin lọ́wọ́ tẹ̀ ń fi ọwọ́ sí ìdí àtọyàn wọn níbo gangan ni a máa ń fọwọ́ sí nídìí obìnrin kí la máa ń pe ibi tí a máa ń fọwọ́ sí nídìí obìnrin kí ni connection níbi tá lè máa ń fọwọ́ sí nídìí obìnrin pẹ̀lú ojú òbò obìnrin kí ni connection ẹ̀ kí ni distance tó yẹ kó wà láàrin ibi tá máa fọwọ́ sí nídìí obìnrin àti òbò ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lè máa mọ sport tí wọ́n máa ń fọwọ́ sí nídìí obìnrin torí ó ní particular sport tó máa ń fọwọ́ sí nídìí obìnrin tó yẹ pé obìnrin gan náà máa fi lọ́wọ́ yẹn inú àdẹ̀ máa dùn tó ìjọ mi kò ní lè máa sọ wípé má fọwọ́ kàn dí mi má fọwọ́ kan yàn mi ṣé sport yẹn níbo ló súnmọ́ níbo ló wà sensitive jù níbi ìdí obìnrin tá bá ń dó wọn lọ́wọ́ láti fọwọ́ kàn gbogbo ẹ̀ la máa máa yà bọ̀ kí n tó débẹ̀ yẹn mo rò pé gbogbo yín rí nǹkan tí mo post láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ ọmọ girl tó fẹ́ gbé ọmọ lọ ọkọ ẹ̀ reach out sí mi ó bẹ̀ mí ẹ pé kí n yọ kíní yẹn pé ọkọ ẹ̀ ló rán mi o torí pé mi àti girl yẹn àti jọ sọ̀rọ̀ mo mo try láti pe màmá àti bàbá bọ̀ mi o nọ́mbà wọn wà switched off mo wá mo ṣáà try láti get ìkan náà àwọn family members but before kí n tó ṣe fídíò yẹn mi ì tí ì bá wọn sọ̀rọ̀ Bọ́mi àti gẹ́ ẹjọ́ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ láàárọ̀ ìdébi pé tiẹ̀ tún pa fóònù mọ́ mi létí but however mo wá rí i pé kò necessary kí n tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ torí ọkọ pè mí pé òun ò ṣe mọ́ ó lóun ò ṣe mọ́ gbogbo support dẹ̀ ni mo máa fún ẹ má sọ pé mo fẹ́ da lérú ìwọ̀nba ni nǹkan ń dùn mọ́ ni kẹ jẹ́ kí nǹkan máa dùn mọ́ ṣe rí ẹ̀yin obìnrin tẹ́ ti bí ẹyọ kan tọmọ yín sì kéré tí wàhálà ṣẹlẹ̀ nínú ilé tẹ́ rò bóyá ẹ bá lọ ẹ máa rí eh, greener pasture tẹ́ bá lọ ẹ máa rí help ẹ má jẹ́ kí n tàn it's not always it's not greener on the other side tí ọmọ ẹ bá sì dàgbà tó rọ sare saka sáká tó to. sáká kiri ìyẹn ọ̀tọ̀ ẹni tá à ń sọ yìí kò dágbà lé fúnra ẹ̀ ọmọ tó gbé gan gbé lọ sọ́dọ̀ èèyàn ni tó bá mọ̀ pé tó bá gbásùn lọ́yẹ́ tó fẹ́ kúrò nílé tẹ́mi bá fẹ́ kúrò lé ọkọ èmi máa dágbà lé máa pọ́ ọmọ mi síbẹ̀ máa máa wu ọmọ mi máa máa tọ́jú ọmọ mi ni mi ò ní lọ gbé ọmọ mi síbì kan kí ni pé mo fẹ́ kúrò nílé ọkọ nígbà tọkọ dẹ̀ ti wa ba mi tó lóun ò ṣe mọ́ mo láti yọ ṣó yẹn torí kò tiẹ̀ nídìí kí n sọ̀rọ̀ lórí mo mọ́ torí ọkọ lòun ò ṣe mọ́ ó ní òun ti change kọ́kọ́rọ́ lé òun ó lòun ò ṣe so mi ni lati soro ẹ̀yin obìnrin mi sọ pé gbogbo ìgbà ni ọkùnrin máa right mo mọ̀ pọ́kùnrin ò kí right no mo mọ̀ pọ́kùnrin burú wa mo fẹ́ ke mo kini kan lénìí it takes you to tango ẹ má jẹ́ ká máa fún àwọn èèyàn ní pressure pé irú ọmọge ọ̀tí mo mú wá lánàá mi sọ pé gbogbo nǹkan náà ló fi ṣe déédéé mi ní pé òun náà kò náà ní tiẹ̀ but ẹ má jẹ́ kí a máa kí àwọn obìnrin máa feel wípé àwọn ò lẹ́ṣẹ̀ rárá obìnrin mi sẹ ó lè sọ ọkùnrin di èṣù ó lè sọ ọkùnrin di aládánwò nǹkan tí ìwà tí ọkùnrin mi ò ní lára obìnrin mi lè gbé fún bẹ́ẹ̀ ni mo sọ torí nígbà tí mo bá wọn méjèèjì lọ mo bá wọn méjèèjì sọ̀rọ̀ mo rí pé obìnrin yẹn náà ní lọ́wọ́ ọkùnrin ní lọ́wọ́ pot ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìjà bá ṣẹlẹ̀ tí ọkùnrin bá sóbà tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ tó ní ẹ mi bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a máa gbọ́ àwa obìnrin ẹ jẹ́ kí a máa fi iyì yẹn ká fi wọ̀n wọ́n ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ tọkùnrin ò bá bẹ̀bẹ̀ tí wọ́n bá àwọn fámìlì ló ń bẹ̀bẹ̀ tó ní kọkùnrin padà lọ sílé tó ní kóbìnrin padà lọ sílé ó dangerous ó lè papa ma work bẹ́ẹ̀ nǹkan tó bá ti mú ọkùnrin wà remorseful tí ọkùnrin ti genuinely tó ti ń bẹ̀bẹ̀ tó ti ní ẹjọ́ ẹ bá mi settle ẹ kẹ́ mọ̀ pọ́kùnrin yẹn sì nífẹ̀ẹ́ obìnrin yẹn pé ìfẹ́ sì wà ń bẹ ilé yẹn sì lè work but the moment tí ọkùnrin ba sọ pé no tí ò bẹ̀bẹ̀ kẹ́ mọ̀ wípé bọ́n bá parí ìjà yẹn gan wàhálà sì máa máa ṣẹlẹ̀ nínú ilé so ẹ̀yin obìnrin nígbà tí wọ́n bá ti ń bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká gba ẹ̀bẹ̀ yẹn nígbà yẹn lo dùn e ma jẹ́ ká wá da lábùkù ọmọkùnrin ti lóun ò ṣe mọ ìmí awóbìnrin fún ọlọ́run èmi màá wá obìnrin fún ọmọkùnrin yẹn tí obìnrin yẹn bá wá padà wá wá sílé obìnrin tí màá wá wá fún ọkùnrin yẹn á wá fún ní fight báwo ọ̀nà ṣe wá fẹ́ ṣe because mo bẹ́ẹ̀ mo tún bá ìkan náà àwọn parent ẹ̀ sọ̀rọ̀ nǹkan tí wọ́n ń bá mi sọ wọ́n wọ́n right to some extent but bọ́n ṣe gbé kalẹ̀ ó yà mí lẹ́nu gan àwa òbí ẹ jẹ́ ká máa tí ọmọ wa bá tí wàhálà bá ṣẹlẹ̀ torí nǹkan tí ìyá tèmi máa ń ṣe ni tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó mo mọ̀ pé ó máa ń ká wa lára. hello sir. Hmm. hello ẹ kúrọ̀ lẹ́ máa ń. ẹ kúrọ̀ lẹ́ sà mo wà láìfù sà. ah ok ṣé kí n pè yín later i don't want to come eh, live. èmi á pè yín padà fúnra mi tí bá ṣe tán sà. ok thank you ma. yes sir. Yeah. tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa ṣọ́ra láti dá sí i mo mọ̀ pé ara máa ń kan wá torí wàhálà tá a ṣe lórí ọmọ ọbẹ̀ má jẹ́ ká fìyẹn ṣe nígbà tó ọmọkùnrin yẹn ti lóhùn ò ṣe mọ́ mo láti yọ fídíò yẹn mi fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ mo dẹ̀ filẹ̀ pé kí iṣẹ́ ọwọ́ àwọn méjèèjì kó máa tọ̀ wọ́n lẹ́yìn bọ̀ èmi ò rí ibi torí lára voice note ọmọ obìnrin yẹn send èmi ò tiẹ̀ rí tí ọkùnrin àtobìnrin bá wà nínú ilé tí obìnrin bá sọ fún ọkùnrin pé mo fẹ́ space tó jẹ́ pé ọkùnrin ló gbalé ọkùnrin ló nílé tí obìnrin sọ fún ọkùnrin pé mo fẹ́ space kí ọkùnrin yẹn kúrò nílé fóun pé mo fẹ́ space mo fẹ́ kó fún mi ní space bóyá ní Nigeria, bóyá mo fẹ́ space ọkùnrin yẹn lè mú aṣọ kó bọ́ta bẹ́ẹ̀ tí ọkùnrin bá ní ilé tí obìnrin ń gbé bẹ̀ tí obìnrin wá fẹnu ara ẹ̀ sọ fọkùnrin mo ní kó fún mi ní space i want space ọkùnrin tó bá gbarú obìnrin bẹ́ẹ̀ yẹn padà olórí burúkú ọkùnrin má ṣàǹfààní tí wọ́n ti fi orí ẹ̀ gbà ni tí obìnrin bá wulẹ̀ kúrò nínú ilé ẹ tó bẹ́ẹ̀ tó dẹ̀ wá jẹ́ pé nǹkan tó máa sẹ́ẹ̀sì ẹni pé adé mo sọ fún ẹ pé mo fẹ́ space sẹ́ ẹ̀ tó o bá padà gbárù obìnrin yẹn padà sílé ẹ wọ́n ti forí ẹ gbà pààrọ̀ wọ́n ti ṣépè fún ẹ ọkùnrin yẹn bóyá wọ́n ti ṣépè fún kó tò ní lọ síwájú bóyá wọ́n ti forí ẹ rún mú pé wọ́n ti fi pátá gba lórí tí ọkùnrin bá wà nínú ilé pẹ̀lú obìnrin tó jẹ́ ọkùnrin ló gbalé ó lè sọ fóbìnrin pé obìnrin lè sọ fún pé mo fẹ́ space pé kọkùnrin yẹn bọ́ síta kọkùnrin yẹn lọ tó bá padà bọ̀ ń bọ̀ nínú ilé ẹ̀ bọ̀ kí wọ obìnrin kó gbójúgbóyà kó wọ́ọ̀kà kúrò nínú ilé ọkùnrin kó ló fẹ́ space kó wá ní o tún wá ń padà bọ̀ nínú ilé ẹ̀ ọkùnrin tó bá gbarú obìnrin yẹn padà ìbànújẹ́ àti ẹkún ló gbà padà obìnrin yẹn máa padà di ọkùnrin yẹn máa padà di gbẹ̀wù dání ni obìnrin yẹn máa padà ọkùnrin yẹn máa padà di ẹrú nínú ilé ẹ̀ obìnrin yẹn máa padà gàba lé ọkùnrin yẹn lórí ni you don't have to like me. I'm just saying the fact. You don't have to like me. I'm not being sentimental here. I don't want to add any sentiment. Tí obìnrin bá wà nínú ilé ọkùnrin tí wọ́n jọ ń gbé tí ọkùn obìnrin dẹ̀ láyà èmi gbọ́ voice note yẹn mo dẹ̀ lè play ẹ̀ tóbìnrin dẹ̀ láyà tó dẹ̀ sọ fọkùnrin pé mo first space mo sọ fún ẹ pé kó fún mi ní space kí ló ń mi kiri fún mo ni mo first space o fẹ́ space o dẹ̀ kúrò nínú ilé ọkọ ẹ̀ ó dẹ̀ ti ń bẹ̀ káàkiri ò gbọ́ yes ọkùnrin yẹn lè misbehave ó ṣe nǹkan tí ò dáa o fẹ́ space o ti lọ nìyẹn o fẹ́ space o lè dágbé o fẹ́ space o <laughs> sọ fọkùnrin pé o fẹ́ space o sọ fún wèrè gbẹ̀wù dání mo fẹ́ space o o wá kúrò nínú ilé o wá tún wá fẹ́ padà sínú ilé yẹn tí ọkùnrin yẹn bá gbà padà táwọn òbí ọkùnrin yẹn gan bá lajúlẹ̀ tó bá gbà padà pẹ̀lú bó ṣe lóun fẹ́ space o lọ yẹn olórí burúkú èbì ni wọ́n ọkùnrin yẹn gan wọ́n ti forí ẹ̀ gba pààrọ̀ wọ́n ti forí ẹ̀ lu bẹ̀m̀bẹ́ tí ò bá ṣọ́ra tí ò bá ṣọ́ra obìnrin yẹn ló máa pàpà ó máa àti obìnrin àtàwọn ẹbí ọmọ pàpà sọ́ọ́dì gbẹ̀wùdá ni wọ́n máa kọ̀ǹtró ìgbésí ayé ẹ̀ àwọn obìnrin yẹn wọ́n á tún wá kọ̀yìn ọkùnrin yẹn sáwọn òbí ẹ̀ òun ló máa padà máa sin obìnrin yẹn tán bá ṣọ́ra tí wọ́n bá jọ wà nínú ilé o lè fìtínà tí ọkùnrin kó jáde nílé fún ẹ tó bá fẹ́ space ọkùnrin lè jáde kó má ṣu ẹ kó jáde ńlé fún ẹ so tí obìnrin bá wá sọ wípé òun fẹ́ space tó jáde nínú ilé tí ọkùnrin dẹ̀ ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tó dẹ̀ tẹnumọ́ pé mo fẹ́ space tí ọkùnrin yẹn tí ò bá gbà padà tó bá gbà padà ó máa padà jẹ̀bi ni ó máa padà jẹ̀bi ni ọkùnrin yẹn máa padà jẹ̀bi ni because àwọn fámìlì obìnrin yẹn máa padà sọkùnrin yẹn di amúnisìn ni you don't have to like me i don't give a hoot if anybody likes me or not but i'm saying the truth tó bá jẹ́ mi náà ni mo ṣe kán ṣe fún mi ó máa padà jẹ̀bi ni ọkùnrin ló lè obìnrin lè máa ó máa wà nínú ilé ẹ̀ nínú ilé ọkùnrin a sọ fọkùnrin pé jáde fún mi mo fẹ́ space bẹ́ẹ̀ ò ní ní ẹ̀yà láyà tí ò bá ṣe ọkùnrin tí wọ́n ti fi pátá gbá lórí kó máa sọ fọ́kùnrin tó fẹ́ wípé mo fẹ́ space a ní kó fún mi space ó dẹ̀ kó jáde nínú ilé ẹ̀ ó dẹ̀ ń bẹ̀ ó dẹ̀ sọ pé ó space ó kó jáde àwọn family ẹ̀ dẹ̀ fi pé ó ṣe right thing is very wrong To bá gbọ́ ọmọ lọ́gán tọkùnrin yẹn bá fi wípé ó wá fẹ́ fi ọ̀pọ̀lọpọ̀ wá máa ń fẹ́ fi ọmọ mú ọkùnrin tá bá rí pọ́kùnrin láìkọ ọmọ tẹ bá wà nínú ṣú yẹn fọmọ yẹn lé òkè òkú lóró òkú bàbá ọmọ ló mọmọ ọmọ tó kéré tẹ́lẹ̀ of course wọn ò ní gbé fún bàbá ìyá náà máa ní kó tọ́jú ọmọ ẹ̀ tó ọlọ́run máa ọlọ́run aṣẹ́ ọ̀nà àwọn ọmọ ìyá mojú ẹ̀ àtúgbùdọ̀ tì torí pa fẹ́ jẹran ká máa pe màálù ní bọ̀dà gbogbo àwa obìnrin tá a bímọ ọkùnrin ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ má jẹ́ ká sọ pé ọkùnrin burú ọkùnrin burú ká rí òótọ́ lẹ̀ ká má sọ tí ọmọ obìnrin bá ti jáde nínú ilé ọkọ ẹ̀ tí wọ́n try láti settle tó dẹ̀ insist po fair space go and go for good go in peace and farewell to you tó bá dẹ̀ láyà ó yẹ kó lọ gbalé ni kó lọ dágbé then ṣe rí àwa àwa in-laws bóyá ti father side ti mother side ẹ jẹ́ kí n sọ lẹ́ni ẹ wojú mi dáadáa gbogbo àwa obìnrin ọmọ ọmọ àbúrò ẹ ọmọ ẹ̀gbọ́n ẹ ọmọ ọmọ ọmọ àbúrò tí ìyá àti bàbá ẹ jọ bí ìwọ obìnrin ìwọ obìnrin tó bá fẹ́ mu wálé tó o bá gbàṣẹ lọ́wọ́ ọkọ tó fẹ́ sílé kó o tó mu wálé even kí ìyá ẹ fẹ́ wá kí ẹ nílé ọkọ wọn láti sọ fọ́kọ ẹ pé ẹ̀yin expect visitor you can't just say because ẹjọ wà nínú ilé ni màmá tó bí akọ batching just like that you have to tell your husband nǹkan tí ò bá ti lè mú ẹ sọ fún ọkọ ẹ wípé ẹ ẹ expect visitor ọ lọ mọmọ ẹ̀gbọ́n ẹ lọ mọmọ àbúrò ẹ fẹ́ gbé lọ́dọ̀ ẹ tó bá tẹ lọ mọmọ ẹ̀gbọ́n ẹ ọmọ àbúrò ẹ tọkọ ẹ bá sọ pé kò ní gbé bẹ kò láṣẹ láti gbé bẹ bẹ́ẹ̀ ni kò fẹ́ gbé bẹ̀ ni kò fẹ́ kó gbé pẹ̀lú yín ni tí ìwọ náà bá lọ tí ọkọ ẹ náà bá lọ mú ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ẹ tí ìwọ náà bá ní kò ní gbé bẹ̀ kò ní gbé bẹ̀ náà ni ẹ fẹ́ third party as far as i'm concerned àti family ìyàwó eh, family ìyàwó family ọkọ intruder lẹ jẹ́ nínú ìgbéyàwó kí lẹ ń bá ka kí lẹ sọnù lọ́wọ́ yín tẹ́ ń wá káàkiri torí mo máa ń gbọ́ slogan kan táwọn kan máa ní kò fẹ́ rí fámìlì ọkọ ẹ̀ kò fẹ́ rí family. ìyàwó ẹ̀ ṣó láti rí fámìlì ọkọ àbí family ìyàwó ni the only time tẹ́ fi fẹ́ jẹ́ kó máa wọn ò ṣe tó bá yẹ pé wọ́n ń ṣèkómọ ẹ lè lọ wò wọ́n tó bá ń ṣe patí ẹ lè lọ wá wọn wọlé tó bá ṣe yẹn jọ kílẹ̀ ń bá káàkiri kílẹ̀ ń wá ká tọkọ bá sọ pé òun ò fẹ́ rí fámìlì ìyàwó nínú ilé òun àbí ìyàwó lòun ò fẹ́ rí fámìlì ọkọ nínú ilé òun as long as tó bá wà òkè nǹkan tó jẹ kó jẹ tó má tà sí yín ni wípé ṣé ọmọ yín tó jẹ obìnrin ṣé ọkàn ẹ balẹ̀ ṣé ọkàn ẹ fún lọ́kàn balẹ̀ ṣọ́kọ ẹ fún lọ́kọ̀ balẹ̀ ṣé kò ń ṣe pé nítorí wípé kò fẹ́ rí wa lọ́dọ̀ ẹ̀ nítorí pé ó fẹ́ máa fìyà jẹ káńbèlè té bí ò bá fẹ́ rí yín lọ́dọ̀ ẹ̀ bó bá fìyà jẹ gan báwo lẹ ṣe fẹ́ mọ̀ tẹ bá délé wọn wọn aṣojú fẹ́rẹ́ wọn ní jẹ́ kẹ́ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ the only thing the only counseling àti ọ̀rọ̀ tẹ́ lè máa sọ fún àwọn ìyàwó yín àbọ̀kọ yín ni pé if there's any problem speak out wá bá wa speak out but tẹ bá fẹ́ lọ sílé wọn tó bá ní ẹ ẹ tí ọkọ bá ní òun ò fẹ́ family nínú léun àbí ìyàwó lòwò fẹ́ fámìlì nínú ilé ẹjọ́ yìí fámìlì kílẹ̀ ń wá ká ṣọ́n ṣe kò mọ ni ṣọ́n ṣe wedding ni ṣé wọ́n ń ṣe party ni kílẹ̀ ń wá ká because ẹni ọkọ àtìyàwó tí wọ́n ń date ara wọn lọ́nà bí ọkọ ṣe ń wálé wá wá yín ó ti ń fojú wo orú èèyàn tẹ́ jẹ́ ìyàwó náà ti ń study irú èèyàn táwọn ọkọ òun jẹ́ á ti mọ̀ bóyá àwọn tóun fẹ́ really associate ara òun pẹ̀lú ni tó bá dẹ̀ di wípé kò fẹ́ associate ara òun pẹ̀lú yín tíyà ò dẹ̀ jẹ àwọn méjèèjì tí wọn ò fìyà jẹ ara wọn tí kò ṣe pé wọn ń para wọn tó bá ń para wọn gan bá lọ sílé you can even make things worse kí lẹ̀ ń wá ka kí lẹ̀ ń bá ka kí lẹ̀ ń bá ka kí lẹ̀ ń wá wọn fún ìwọ ìyàwó ò ní right láti gba ọmọ family kankan sọ́dọ̀ without your husband's consent tí ọkọ ẹ bá dẹ̀ ní no even kí màmá ẹ wá sílé yín unannounced ṣe mọ̀ pé ìyá ni tọkọ bá sọ wípé kò lè sun inú ilé kò lè sun inú ilé because number one ò sọ fọ́kọ ẹ̀ number two unannounced ni oko kì í ti baba tọmọ kó má làálàá tí ìyá ẹ̀ bá padà sínú ilé wọn ọkọ ẹ̀ ò lè wá fọwọ́ lálẹ́ ń bẹ̀ pé kò sun bẹ̀ mo kàn fi sọ̀rọ̀ ni kò lè wá fọwọ́ lálẹ́ bẹ̀ pé kò lè sun inú ilé ẹ̀ bó inú ilé ọkọ ẹ̀ àti inú ilé ìyàwó ẹ̀ ó yàtọ̀ sí inú ilé inú ilé fámìlì you cannot take a decision solely you have to tell your husband ọkọ ẹ̀ ládè ọkọ ẹ̀ ń dè láti ní ọwọ́ sí decision tó fẹ́ take tó bá lóun ò fẹ́ kò fẹ́ náà nìyẹn tó bá mú ọmọ àbúrò sọ́dọ̀ tọkọ ẹ̀ bá lóun ò fẹ́ kò fẹ́ nìyẹn tó bá fẹ́ mú ọmọ ẹ̀gbọ́n sọ́dọ̀ tíyàwó ẹ̀ bá lóun ò fẹ́ kò fẹ́ nìyẹn ìyẹn ò dẹ̀ yẹ kó wá di wípé torí mo máa ń gbọ́ slogan kan kò fẹ́ rí fámìlì ìyàwó kò fẹ́ rí fámìlì ọkọ ṣó láti rí ni kí lẹ̀ ń wáká ṣó láti rí fámìlì ìyàwó ni ṣó láti rí fámìlì ọkọ ni in tí ẹ wà áfítà ni pé ṣé ìyàwó wà òkè ṣé wọn ò ṣera wọn léṣe ṣọkọ wà òkè ṣé wọn ò ṣera wọn léṣe àìmáfẹ́ rí family around ṣé kò ṣe pé ó fẹ́ lé wa sẹ́yìn kó máa fìyà jẹ ìyàwó ni tẹ́ ẹ bá ti establish fact ẹ tí ò rí bẹ́ẹ̀ kí lẹ̀ ń bá ka tó bá dẹ̀ wá rí bẹ́ẹ̀ lílọ bẹ̀ gan lílọ síbẹ̀ gan you cannot do anything the only thing you can tell your your your uh, your son or your daughter-in-law ni wípé if there's anything you need or speak out wọ́n gbé inú wọ́n ti inú wọ́n gbé inú onímọ̀ oníkiri kan mọ̀ kọ̀ bọ́ pé kẹ wá máa hold ọkọ pé ẹ kò fẹ́ rí ọmọ àbúrò kò ṣó láti rọmọ àbúrò ni kò láti rọmọ àbúrò kò sí tó kàn pẹ̀lú ọmọ àbúrò ṣé tó bá ti fẹ́ yín wọ́n fẹ́ gbogbo lé yín ni ẹ kẹ wá máa hold on ìyàwó kò fẹ́ rí ọmọ ẹ̀gbọ́n ṣé ìyàwó láti rí ọmọ ẹ̀gbọ́n sójú ni kí ló kàn ọkọ ẹ̀ ló fẹ́ kò fẹ́ ọmọ ẹ̀gbọ́n kò fẹ́ ọmọ ẹ̀gbọ́n because family gan pẹ́ ń lọ síbẹ̀ àwọn ọ̀ràn tí ìyàwó àtọkọ pay attention si. Nitori ẹ lọ yanjú ràn ni ẹ̀yin lè máa call attention wọn si. àwọn nǹkan tí oko àti ìyàwó ò pay attention si ẹ̀yin lè máa call attention wọn si. ẹ bá ti wá lọ tán wàhálà wa máa ṣẹlẹ̀ torí ẹ ti call attention ẹ ti fi wàhálà yẹn sílẹ̀ kẹ́ ẹ tó tẹ bá wá lọ tán attention tíyàwó ò fún nǹkan tẹ́lẹ̀ tẹ ti call attention ẹ̀ sì kẹ́ tó lọ ìyàwó á bẹ̀rẹ̀ sí ní attention yẹn attention tí ọkọ ò fílẹ̀ tẹ́lẹ̀ tẹ ti call attention tí ẹ̀ ti kẹ́ tó lọ wá bẹ̀rẹ̀ sí ní gbé adi wàhálà nílé wọn ẹgbẹ́ lé yín tí wọn ò bá bímọ tí wọn ò bá ṣe patí tí wọn ò bá ṣe nǹkan ẹgbẹ́ lé yín ẹ máa sọ̀rọ̀ lórí fóònù ẹ ibi gẹ́rẹ́jẹ́ là ń bá ẹ soro lori phone. fóònù ẹ máa tó bá nídìí owó oúnjẹ ẹ jẹ́ kó ṣe through transaction kó wá kí yín nínú ilé yín kó ó níyì ju kẹ́ máa yọ fòfò kẹ́ máa lọ ẹ má fi ọmọ ẹ̀gbọ́n lọ sọ́dọ̀ àbúrò kò kì í responsibility ọkọ àbúrò yín ẹ má fi ọmọ ọmọ ìyàwó sí ọ̀dọ̀ ọkọ kò ń responsibility ọkọ ẹ má fi ọmọ ọkọ sọ́dọ̀ ìyàwó kò ń ṣe responsibility ìyàwó kóníkálukú nítorí pé kí tá bá dáràn ká lè lórúkọ nítorí ẹ̀ lọ́lọ́run nítorí ẹ̀ lóníkálukú ṣe jórúkọ tiẹ̀ because oríṣiríṣi nǹkan tá a kọ àkó yìí ó ń fa wàhálà nínú ilé ó ń fa wàhálà nínú ilé obìnrin tó bá dẹ̀ bẹ̀ tó bá bímọ kékeré tọmọ ẹ̀ sì kéré tó bá rò bí wípé tó bá jáde ó better on the, on the other side wàhálà kò sí kankan tó gbádùn nínú àwọn ọkùnrin díẹ̀díẹ̀ náà fi yàtọ̀ síra wọn you cannot see a Mr. Perfect bẹ́ẹ̀ náà lobìnrin so tí ọkùnrin bá sì wàá bá ẹ tó ń bẹ̀ ẹ́ kò mọ̀ pọ́kùnrin yẹn ó sì ní ọkàn fún ìrònú pìwàdà ọkùnrin tí ò bá ní ọkàn fún ìrònú pìwàdà irú ọkùnrin tá a ṣe kọjá yìí ìyẹn ò ní ọkàn torí bó ṣe ń sọ̀rọ̀ bí ọkùnrin tó bá wá bẹ tó jẹ́ǹtù tó ní ọkàn fún ìrònú pìwàdà abẹ́rẹ́ ẹ̀ sì lókùn dì í ó sì ní ó sì ní ó sì ti sọ pé no tí ò wá bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn fámìlì ẹ̀wọ náà ń sá káàkiri ẹ̀yìn lẹ̀ ń bẹ̀bẹ̀ wàhálà sì máa máa ṣẹlẹ̀ but relationship tí ọkùnrin bá rí lì ní commitment tó fẹ́ bẹ́ẹ̀ tó ò tètè grab tó o bá ti lose ẹ̀ ẹ jẹ́ kí n tún wá sọ òtòtọ́ fún yín obìnrin tó bá sábà fi agídí kúrò nílé ọkọ tó jẹ́ ìjà tó ṣe settle ṣùgbọ́n torí ìranù tó fẹ́ ṣe ṣùgbọ́n torí ìrìnkùnrin àti iṣẹ́ aṣẹ́wó tó fẹ́ lọ ṣe tó sọ tó bẹ́ẹ̀ tó ní no òun ò ní gbà tó ló fìpó ohun ti rẹ́ lómi wọ́n máa ń padà sunkún gbẹ̀yìn ayé wọn ni wọn kì í wọ́n máa ń padà sunkún gbẹ̀yìn ayé wọn ni wọn kì í bọ́ sọ́wọ́ aláàánú ọwọ́ ẹni tó wọ̀ sí ju ibi tí wọ́n ti ń bọ̀ náà máa ń sábà bọ́ sí bẹ́ẹ̀ obìnrin tó máa ń rí àánú gbà ni obìnrin tó bá rí di deserve àánú tọ́lọ́run rí wípé yes ó ti ja gbogbo agbára ẹ̀ ó ti try á tètè rí àánú gbà nemesis law of karma bẹ́ẹ̀ tó bá lọ tó fi pé ẹ mò ń lọ àmàrẹ́ lomi mo sì fine ìdí mi sì dúró kíníkan kíníkan wọ́n rà àánú gbà á tọ́n bá dilé moṣú wọ́n á bọ́ sọ́wọ́ oníyàwó mẹ́ta tọ́n bá bọ́ sọ́wọ́ oníyàwó mẹ́ta wọ́n á bọ́ sọ́wọ́ ẹni tó yẹ pé á wá jẹ́ ìṣù ju ibi tó ti ń bẹ̀ lọ ẹ jẹ́ ká lọ rò ó go and think about it tí nǹkan bá ti ṣẹlẹ̀ tọkọ bá ti bẹ̀bẹ̀ tọkùnrin ti bẹ̀bẹ̀ táwọn ti tó ti sá gíjogíjo bàbá tiẹ̀ ṣe máa bàbá ṣe máa ṣe rùrù ẹ jẹ́ ká wá ọwọ́ díẹ̀ torí nísìn ọkùnrin ti yarí èyí tí mo wà lọ́wọ́ mi ó lóun ò ṣe mọ́ màá dẹ̀ support ẹ̀ màá tún bá wóbìnrin ọlọ́run màá tún wóbìnrin fún ẹ rojọ́ mi lọ sí gbogbo àgbáyé go and tell it on the mountain màá tún bá wóbìnrin mo dẹ̀ máa sọ fún yín pé obìnrin irú àwọn obìnrin tí ẹni tó lè manage wàá rí pé obìnrin mi à manage that same house and you will be surprised obìnrin mi a manage the same house tó sọ pé o fẹ́ space obìnrin mi à sọ pé tó tó máa sọ fóbìnrin mi pọ̀ fẹ́ fún ní space a ní òun òun ò ní di space bẹ̀ tí obìnrin bá ti lè gbójú gbóyà sọ fọkùnrin pé mo ní kó fún mi space mo fẹ́ space tó dẹ̀ lọ o fẹ́ bọ́ tàwa tó wá padà sínú ilé ṣé ọkùnrin yẹn ni gbẹ̀wò dání ni ṣé àfọkùnrin tó bá ti ṣépè fún tó ti fi nǹkan oṣù tó fi gbá orí ẹ̀ ló máa accept irú obìnrin yẹn back gbogbo wa náà lobìnrin adẹ̀bímọ ọkùnrin ọkùnrin kankan ọkọ kankan wà duty bound láti gba family ìyàwó kankan sílé ìyàwó kankan wà duty bound láti gba family ọkọ kankan sílé akọ̀ ń wo ṣe fúnra wa ni ẹ má jẹ́ ká tanra wa inú ilé àwọn òbí àwọn fámìlì ọkọ lọkọ máa ń gbé káwọn ìyàwó àti ọkọ kan lọ kí wọn inú ilé àwọn fámìlì ìyàwó níyàwó ń gbé káwọn ìyàwó àtọkọ kan lọ kí wọn ẹ má kó responsibility rubbish responsibility yìí lọ bá couple tí ò mọ gbàtẹ́fà tẹ́ ẹ to tọmọ yín tọ́ ẹ lọ mú lọ sí motherless babies home SOS village ẹ má lọ fi bùkátà yín kẹ lọ kẹ lọ deposit ẹ lọ́tọ̀ àwọn ẹlòmíì tó bá wá láwọn ògbà ẹ léyàn burúkú ni wọ́n ẹ ní ọkọ àtìyàwó yẹn ò ní lárí ẹ lọ́kọ àtìyàwó yẹn ẹ ní wọn fẹ́ rí family kí family ń wá lọ́dọ̀ ọkọ àtìyàwó kí lẹ ń wá kí ló sọnù lọ́wọ́ most of the time ẹ máa lọ ń ba ìgbésí ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ máa lọ ń dalé wọn ni kí lẹ̀ you have to respect yourself kẹ́ fira yín síbi gẹ̀ ibi jẹgẹlẹ dẹ̀ tí wọ́n ba. bá gbà kọ́ wá ba yín nílé kọ́ wá ma kọ́ wá máa kẹ́ yín ẹ má lọ fira yín wọlé ẹ má lọ ríra yín fín débi tí ọkọ ọmọ yín máa fi máa yọ́dún sí yín ìyá mi sun oorun nílé mi bóyá ńgbà tí wọ́n fẹ́ wá sí eh, hospital ní àdúgbò mi ìyá ọkọ mi ò tiẹ̀ sùn lé mi rí yàtọ̀ sígbà tí mo bímọ ibi tí wọ́n fẹ́ mi sí gan ilé family house ni èmi ni ma tún lọ bá ìyá ọkọ mi pé màá mi ẹ̀ẹ́dẹ̀ wọnú ilé mi ah ìyá àlà may God continue to rest her soul màá ní màá mi ẹ̀ẹ́dẹ̀ wọnú ilé mi ẹ má jẹ́ kó máa rò bóyá mo burú kò ní wọnú yàrá mi kò tiẹ̀ ní hmm. mo dẹ̀ respect ẹ̀ tó fi kú ni torí pé ó fi rẹ̀ sí digi kò dẹ̀ sí àbúrò ọkàn kankan tó gbé bùkátà ẹ̀ pé ó yá ẹ bá mi máa tọ kò sí ẹ lọ jẹ lọ jókòó jẹ gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ kò sí tó kọ kó kọ ọkọ àtìyàwó pẹ̀lú ọmọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ fámìlì kan láti gbé lọ́dọ̀ anybody tó ń bá ṣe é ó yẹ kẹ́ máa tu ojú ọkọ yẹn gan ni tó bá ṣe ó yẹ kẹ́ máa mọ̀ pé wọ́n kò ṣe yín lóore ni it's not the responsibility of ìyàwó yẹn àtọkọ yẹn láti tọ́jú ọmọ anybody nínú family. anyway ẹ jẹ́ ká lọ sí topic of the day mo fẹ́ mo ní ayọ̀ láti sọ fún yín ẹ rí pé kọ̀ọ̀kan wọlé pé ọmọ ajia yẹn hijab sister yẹn ó ti rí àánú gbà everything wà okay fún ó ti rí àánú gbà wọ́n ti everything wà sorted out fún un mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ alhaja ajia nurudeen mo ń fi àsìkò yìí dúpẹ́ again lọ́wọ́ alhaja kaulat mo ń dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ẹ ṣe gan ẹ ṣeun àwọn ọmọ tí yín náà ò ní kalágbákò àwọn ọmọ tí yín aráàánú gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sọ̀rọ̀ yìí ẹni tó pè mí nísìnyí ara àwọn tó di nàìjíríà mú ní mi gbúdọ̀ dárúkọ wọn lórí ètò torí ibi tí wọ́n belong sí àtàwọn àtìyàwó wọn ẹni tọ́lọ̀ mo ni wọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín àṣà ẹni wọ́n gbé ọmọ yẹn lọ in fact ẹ má jẹ́ ká open ẹ̀ but mo fẹ́ sọ fún yín wípé ọmọ yẹn ti rí àánú gbà ti wà sorted mo nǹkan mo ò dẹ̀ fi pé ó máa nídìí pé kí wọ́n raise owó fún torí owó àwọn tó wà yẹn ayé ẹ̀ ti dáa mo fẹ́ sọ fún yín pé ó ti wà sorted mo fẹ́ sọ fún yín pé ó ti rí àánú gbà mo fẹ́ sọ fún yín pé ọwọ́ àwọn tó wà ọwọ́ àwọn tó tún lágbára jù mí lọ ọwọ́ àwọn tó tóbi jù mí lọ ọwọ́ àwọn tó nímọ̀ jù mí lọ ọwọ́ àwọn tó mọ̀yàn jù mí lọ ṣẹ́tì ẹ̀rẹ́ni tó pè lánàá tó tún pè léni fún ọmọ ọ̀pọ̀ wọ́n fẹ́ feed me back ni <laughs> àwọn alágbára ni ọlọ́run abámi lọ́rọ̀ ẹ̀mí wọn àtàwọn àtìyàwó wọn àti alájà Kaulat àti Hajia Nurudeen àti gbogbo ẹ̀yin sisters tẹ pè mí tí mi ò lè dárúkọ yín mi ò lè dárúkọ everybody mo sọ wípé ẹ ṣeun ọmọ yẹn ti rí àánú gbà ọmọ yẹn ti rí àánú everything ló wà in place everything wà in, line kò sí wàhálà ó ti rí àánú ẹ jẹ́ ká lọ fún topic of the day topic of today ni pé ọmú àti ìdí kí náà ṣe nígbà tá a bá ń dora wa àwọn ọkùnrin ni àwọn ọkùnrin àtobìnrin ló máa pè torí tọkùnrin àtobìnrin ló yẹ kí wọ́n mọ ìwúlò ọmú àti ìdí so tọkùnrin àtobìnrin náà máa pè the number to call is plus four four seven four zero four eight excuse me eight five one two three four plus four four seven four zero four eight five one two one two three four àti ọkùnrin àti obìnrin ló máa dá sọ̀rọ̀ yìí màá wá sọ báwo la ṣe ń grab ìdí gan báwo la ṣe ń grab ìdí obìnrin tá a bá ń do kí n bo ló yẹ ká máa mú dání kí ni orúkọ ibi tó yẹ ká máa mú dání báwo ló ṣe yẹ ká máa mú dání mú dání ọ̀nà mélòó ló yẹ ká fi máa mú dání àti ìdí àti ọyàn kí ni iṣẹ́ báwo la ṣe máa ọyàn kí ni ó yẹ kóbìnrin máa ṣe depending on the style eh, position and the style tá a bá ń dóra wa lọ́wọ́ kí ló yẹ kó obìnrin máa ṣe nígbà tí ọkùnrin ò bá tiẹ̀ mú o tó bóyá bóyá tí eh, ọkùnrin ń dó obìnrin lọ́wọ́ tó dẹ̀ pé ìdí ìdí obìnrin wà níwájú ọkùnrin mo fẹ́ sọ kíní kan fún yín lénìí kò ń ṣe ìdí obìnrin nìkan ni wọ́n lè mú dání torí tẹ bá mọ position tó yẹ kẹ́ ti mú ìdí dání ibẹ̀ náà ibi position yẹn náà ló yẹ kẹ́ ti mú ìdí ọkùnrin dání tó wọ́n bá ń dó yín lọ́wọ́ tí ìdí wà níwájú yín máa sọ nǹkan tí side position tẹ máa mú dání yẹn máa ń ṣe nínú ara nínú tá bá ń dóra wa lọ́wọ́ bẹ́ẹ̀ mo fún àwọn ọkùnrin láyè plus four four seven four zero four eight five one two three four láti pè wọlé láti sọ iṣẹ́ ìdí àti ọyàn fún wa bá a bá ń dóra wa lọ́wọ́ plus four four seven four zero four eight five one two three four kí n tó ṣe yẹn ẹ jẹ́ kí n play nǹkan kan tí èèyàn kan send sí mi ní orí bèbè tó ó ní kí n pe àwọn pọ̀ ẹ jẹ́ kí n kọ̀ play ẹ̀kẹ́ gbọ́ tí kò bá dẹ̀ wọlé à stop ẹ̀. Bluetooth the number to milk. call is plus four four seven four zero four eight five one two three four. Hello yáyàwó ó pọ̀ ẹ́ gbé fún Olúyinká tí àǹtí ó lágbára yáyàwó August. Wọ́n ní play it ah, out ni o, wọ́n fi dúpẹ́ ni o. Kò sọ wọn náà, ẹ gbà bẹ́ẹ̀ o, ìyá <laughs> ìyàwó of the day ọmọ wọn ti propose sí mi o ẹni fẹ́ mọ bóyá ìṣẹ̀lẹ̀ à. I'll play later. Hello. Hello. Hello, yeah. Hello. Hello, à ń gbọ́ yín ẹ gbóhùn sókè. Kí ni ẹ à ń gbọ́ yín sókè à ń gbọ́ yín ẹ sókè. Hello sir, ẹnu máa ń ra máa ń. Ẹ pé tòmọ̀. Kí ni iṣẹ́ ìdí àti ọyàn? Báwo kí ló máa ń ṣe fún yín tẹ́ bá ń dóbò lọ́wọ́? tó máa ń ṣe pẹ́ǹtì tó ń pè mí o orí tí máa ń ṣe lọ́wọ́ báyìí tí bá mu ìrànlọ́wọ́ mi gan ìyàwó mi gan tí máa ń lo lọ́wọ́ ní kí n bá ní kí n gbẹnu sọ́yìn òun hmm. kí n gbẹnu sọ́yìn òun tí bá ti gbẹnu sọ́yìn báyìí kò ní lè rí lè àgbẹ̀ tí bá ń lo tí bá ń gbẹnu sọ́yìn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn ò dùn. hello. hello. hello. hello ẹ gbóhùn sókè. ẹ jọ ẹ má pèsèré tẹ bá pèsèré block yín hello. mi ò o mi ò o. ok à ń gbọ́ yín kí ni kí ọyàn àti ìdí máa ń ṣe tẹ bá ń dóbò lọ́wọ́. ọyàn yẹn máa ọyàn máa fún mi ní torí tí dóbò lọ́wọ́ tí máa yàn ó máa jẹ́ kí okú mi le O ma dada. so báwo opposition wo máa wà tẹ́lẹ̀ fún mu. hotel ọ̀hún bá tún ti bá wù mí pé orí yóò di fífi náà sí mi so máa la ìfọ̀n máa gbà ní lásán yẹn so máa òun náà kọ akẹ́kọ̀ọ́ sí mi òun máa jọ yóò máa dé ìdán yẹn àbí tó bá dẹ̀ so máa fi sísọ̀tì sísọ̀tì yẹn lọ so máa hàn jẹ́sẹ̀ yẹn fún àtẹ bá tàn jẹ́sẹ̀ yẹn so máa mẹ́sẹ̀ sí ọyàn yẹn láti máa mú. ok ìdí wa ń kọ́ ọ̀báwo lẹ́yìn ṣe máa ń tẹ ìdí obìnrin bá ọ̀nà wo lẹ máa fi ń tẹ ìdí tí bá máa wá ju ló máa ń tó lọ́wọ́ tó tẹ̀sí kì máa kó máa fọwọ́ ra ni máa fọwọ́ ra. ẹ máa fọwọ́ ra ìdí máa fọwọ́ ra yẹn ṣàfi ah, bẹ́ẹ̀ ni máa fọwọ́ ra. ẹ máa fọwọ́ ra ìdí tẹ́ bá ń tó lọ́wọ́. bẹ́ẹ̀ ni. ẹ kọ́ máa fọwọ́ ra. bẹ́ẹ̀ ni máa fọ àdé àdé àdé máa mú yẹn lọ máa tó wù lẹ̀ ẹ kọ máa fọwọ́ ra ẹ ní spank ẹ ẹ ní pool ẹ ẹ ní ẹ ní ẹ ní claft ẹ kò sí kankan ẹ kọ máa fọwọ́ ra dì ìgbà míì ìgbà míì ìgbà míì ìgbà míì ìgbà máa ṣe ìgbà míì pé máa fọwọ́ tẹ̀ jẹ́ máa fọwọ́ tẹ̀ máa tẹ̀ máa ra máa tẹ̀ máa ra máa fọwọ́ tẹ̀ báyìí tẹ̀ yẹ so a ní ètò yìí àti pé so ah, adùn adùn adùn adùn so bàbá tẹ̀ máa so. ẹ láti glu sórí iṣẹ́ yìí because irú yín pé ẹ fọwọ́ ra ìdí yìí ó ṣeé ṣe kíyàwó má fẹ́ kẹ́ ẹ dóhùn torí tẹ́ ẹ bá mú ìdí yẹn ó níbi tó yẹ kẹ́ tẹ̀ débi wípé obìnrin yẹn máa mọ̀ pé ọwọ́ ba òun so òun fúnra rẹ̀ ló máa máa pariwo kó ẹ ẹ gírù mọ́ ṣó ìyá sọ létà ẹ jẹ́ káwọn èèyàn sì kọ pé wọlé ó ní fífọwọ́ rà dín láì jẹ́ pé ẹ̀ fọwọ́ ra kùn hmm. láì jẹ́ pé ẹ̀ fọwọ́ ra kùn tẹ́ ẹ ní ẹ fọwọ́ ra ìdí ẹ báwo lẹ ṣe máa fọwọ́ ra ìdí ẹ ní spank ìdí ẹ ní pull ìdí ẹ ní craft ẹ ní fi finger yín ẹ ní ẹ ní cleft ìdí ẹ ní crack ìdí ẹ kọ̀ máa ẹ kọ̀ máa fọwọ́ ra ẹ bá ti ń fọwọ́ rà dí obìnrin the number to call is plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four that is the number to call plus four four seven four zero four eight five one two three four hello. hello. hello sir. hello ah sísá mi tó ṣọ. Hmm. ẹ kalẹ́ wa. ẹ kalẹ́ sá o yes ma ah topic alẹ́ yìí lágbára gan. ẹ hmm. rí ṣẹ̀rí tèmi bá ń buṣẹ́ lọ. èwo ni buṣẹ́ tẹ́ bá ń dóbò lọ. Eh. tèmi bá ń dóbò lọ tèmi hmm. bá ń dóbò lọ bá ń láìsí kí n máa wọ ọyàn yẹn kí n bù kí n kù yẹn wá kó wá lé fún sókè. Hmm. màá ra bẹ́ẹ̀lì sórí ẹ̀ mi ní mi ní sùn lé o lábọ̀ ra bẹ́ẹ̀lì ọrùn orí mi sórí nípò yẹn màá máa gé jẹ màá máa gé jẹ màá máa gé jẹ máa bù tí máa bì tó máa lé sókè gan Hmm. ní ẹni tó yàn ẹni sì bì ó máa ń ṣe pẹ̀lú position tó bá jẹ́ position bóyá pé mo wà lẹ́yìn máa kò hmm. ìdí yẹn náà máa máa gba ní àbàrà pọ̀ hmm. bó bí mo ṣe ń gba lábàrà ẹ náà bẹ́ẹ̀ náà ni mò ń fi ọ̀yọ́ yẹn ṣeré bó bó ẹ má bẹ́ẹ̀ jọ ọmọ tí mo tó mèrè ṣe gidi gan ni àfẹ́ para wa síbẹ̀ o. ok tí ẹni sùúrù tẹ bá wá ń gba nídìí tẹ́ ń ṣe pò pa tó bá jẹ́ ọmọ tó ní kẹ́ má fọwọ́ kàn dí nǹkan kí lẹ máa ṣe gbẹgbẹ kí nìdí máa ń ṣe fún ìdí àtọyàn. ṣẹ́rí tó bá jẹ́ ọmọ tó bá ní òun láì tiẹ̀ ó máa ń pa action mi yìí lára rẹ̀ mo ní fi bẹ́ẹ̀ máa kàn fún mi pé wẹ́ missionary délé kakọ̀ ṣe nǹkan tá a máa ṣe ká kúrò bẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ ọmọ tó fẹ́ wọlé fún ta fẹ́ fẹ́ gbádùn nǹkan tá à ń ṣe Mm. Eh, kó náà fara sílẹ̀ àjọgbádùn momentum yẹn àjọgbádùn. tí ò bá sídìí tí ò bá sídìí tí ò bá sọyàn question mo fẹ́ bèrè nítorí àwọn obìnrin tó máa ní kí ọkọ wọn má fọwọ́ kàn wọ́n nídìí kó má eh, eh, kó má fọwọ́ kàn wọ́n lọ́yàn ń tẹ ọyàn àwọn jù tí ò bá sídìí tí ò sọyàn báwo ni òbòdì tó ṣe rí. àti ah, ò bá sídìí tí ò bá sọyàn tí mo dẹ̀ ní pé mo láìkì ẹni yẹn bíi hmm. hmm. màmá láì tí màmá láì tí ẹ̀ màmá màmá ọ̀rọ̀ máa fi tí ẹ̀ ṣe eré màmá jẹ́ kó máa wà moisture màmá lá ojú ẹ̀ gbogbo nǹkan báyẹn hmm. ẹ̀ tó dẹ̀ ìyẹn ń pè mo láìkí ọmọ yẹn nìyẹn o tó bá jẹ́ ń pọ́ ọmọ tí mo láìkó kó mi gan mi ah, but tó bá jẹ́ pé n tó nídìí nǹkan bóyá bí irú ìyàwó lé yín tó ní má fọwọ́ kàn mí nídìí o má fọwọ́ kàn mí lọ́yàn o kí lẹ máa ṣe. ah well a máa fi ongoing process náà ní ọjọ́ tó bá máa gbà tó bá máa láìkí ẹ̀ náà nílẹ̀ tó bá jẹ́ pé mi láìkí ọmọ náà èmi náà ní kí àbẹ̀dì má láìkí ẹ̀ máa máa tẹ̀ láti máa fún ìṣẹ̀ láti jẹ́ kó máa mọ láti jẹ́ kó máa mọ importance àti àwọn àbì tó wà nù ún pé kóun náà yìí díyẹn kó máa kó máa kó máa fi participate nínú action yẹn nǹkan tó ọmọ bá téèyàn bá ń ṣe ọmọ tó ọmọ yẹn náà tó ń gbégi yẹn padà fún yàn tó ń jó tó ń tó fi ń jó gàlàlà tó lù ẹ náà dẹ̀ ń gbé pàdé ẹ̀ bẹ́ẹ̀ náà lolú ẹ̀ ṣe ń gba lábẹ́ tó ń gba lẹ́gbẹ̀ẹ́ tó ń gba lókè tó náà dẹ̀ ń gbé lọ báyẹn ó máa ń jẹ́ kí ó máa ń jẹ́ kí bò yẹn ó máa jẹ́ kó dùn gan àwọn méjì àdẹ́gbàdùn momentum nǹkan tó jẹ́ pé. the number to call is plus four four seven four zero four eight five one two three four obìnrin tó bá láyà ni kó pè because mo máa béèrè lọ́wọ́ àwọn obìnrin pé kí ni báwo lẹ ṣe ń lo ìdí yín tó bá ń do yín lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ nídìí lóbìnrin báwo lẹ ṣe ń lo ìdí yín báwo lẹ ṣe lè lo ìdí yín tẹ́ fi mọ̀ wípé ìdí tí mò ń lò yìí o ó máa because ẹ lè nídìí kókó ọkọ yín ṣì rọ̀ but ẹ lè lo ìdí yẹn okó tó bá rọ̀ kó le báwo lẹ ṣe ń lo ìdí yẹn obìnrin tó bá láyà òun ni kó wọlé obìnrin tó bá láyà òun ni kó sọ̀rọ̀ but ní ọkùnrin kí ni iṣẹ́ ìdí àti ọyàn tẹ́ bá ń do obìnrin lọ́wọ́ ẹ̀yin obìnrin báwo lẹ ṣe ń lo ìdí yẹn tí wọ́n bá ń do yín lọ́wọ́ báwo lẹ ṣe ń lò ìdí no matter how small bí ìdí yẹn ṣe rí báwo lẹ ṣe ń lò tẹ́ bá ń dora yín the number to call mo mọ̀ pé tó bá máa bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀sì wọ́n bombard mi ẹ jẹ́ ká máa gbọ́ kínní ìlọ́kẹ́lómi tó pè wọlé the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ jẹ́ kí ká máa gbọ́ kínní ìdánwò tó fi wọ́n pè wọlé. hello. hello ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀lẹ́ máa mi. ẹ̀kọ́ ọ̀lẹ́ o. ẹ̀kọ́ ètò mà. yes ma. ṣé ẹ rí iṣẹ́ ìdí àti ọ̀mú tó téèyàn bá ń dókó lọ́wọ́ hmm. iṣẹ́ tó lágbára ni. ok à ń gbọ́ kẹ́rí ilé mi báyìí tí bá ń ṣeré lọ́wọ́. bẹ́ẹ̀ bá ṣe kí dẹ́ bá ń dóko lọ́wọ́ ẹ máa dárúkọ oko yẹn. tí bá ń dóko lọ́wọ́ máa rí tọ́wù yẹn tí wọ́n bá ti wà ní sleeping position. Hmm. mo ń gbọ́ yín. kẹ́rí sleeping position yẹn. ìyá hmm. tẹ̀dọ́ra máa mú ìgbọ̀mú yẹn ni ìyá máa bá ìgbọ̀mú yẹn ó máa bá ó máa bá tó bá ń bá ìgbọ̀mú yẹn á máa wá. tẹ́wárí hmm. ti ẹ̀yìn. Hmm. ìdí yẹn èèyàn abẹ́rẹ́ sí ni máa wá ìyẹn bí èèyàn wà ní doctor position. Hmm. tẹ bá wà ní doctor. èèyàn máa wá ìyẹn bí mo tẹ bá ti wá ìyẹn iṣẹ́ yẹn ti máa lọ wọ́n á tẹ̀ wọ́n máa fọwọ́ máa gbalí wọ́n máa gba déédéé díẹ̀ ní pàpàpà ṣé ní pàpàpà. tẹ wà ní dog style position báwo lẹ ṣe máa máa wá ìní ìdí ṣe rí tó bá ti ń lọ lọ́wọ́ hmm. tí iṣẹ́ bá ti ń fàṣì lọ́wọ́ tí bẹ́ẹ̀ bá ti ń lọ lọ́wọ́ tẹ́lí ìlú àgbẹ̀rẹ̀ máa ń bá ẹ̀yìn náà máa gbé pàdé ẹ̀yìn tó bá ṣe wá bẹ̀rẹ̀ lẹ́yìn á ṣe máa gbé pàdé ẹ̀ tó bá ti ń gbé tẹ́lí wéjì bìbì á máa ṣẹ́kùn ra ẹ̀yìn á mm. máa báǹkì náà tẹ̀lé mm. tó bá lè ti báǹkì tẹ̀lé wọ́n sì máa fọwọ́ gba báyìí bí ẹ̀lẹ́ àtẹ̀yìn wọn máa kápẹ̀ tẹ́lí ìṣẹ́yìn yẹn máa máa lọ ni mm. ìyẹn idán yẹn dá lọ́dọ̀ tèmi gidi o. ẹ ṣe ẹ jọ gbogbo ẹ pa nǹkan tẹ́ ẹ fi ń gbọ́ kẹ tó pè torí tẹ bá kíní yẹn máa ó máa ó máa ń piss me off ẹ lè máa fẹ́ gbọ́ mi tẹ bá wúmà tó pè yín sí ẹ rí pé à ń gbọ́ nǹkan lábẹ́lẹ̀ mo kàn mọ́mọ́ má dà má pa ni ẹ lè máa gbọ́ mi kẹ ẹ tún pè wọlé ẹ pa nǹkan tẹ́ ẹ fi ń gbọ́ kẹ wá pè wọlé tẹ bá ti wá tẹ bá ti wá sọ̀rọ̀ tán kẹ ẹ tún wá lọ kẹ ẹ tún wá lọ tọ nǹkan tẹ́ fi ń gbọ́rọ̀ hello. hello ìtayínká ẹ pé tó. ẹ kúrọ̀lẹ́ sà kí ni iṣẹ́ ìdí àti ọ̀nà tó bá ń dóbò lọ́wọ́. ṣe rí ìdí fún èmi hmm. mi tètè lọ sídìí ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ìdí lágbára fún mi gan tẹ́lẹ̀ àtúnbí bá ti bá ṣe elder style hmm. a ṣe mọ́mí àdáde jesus tí n bá lọ sídìí tó bá pẹ̀yìn sí mi tí ìdí ẹ̀ bá tẹ̀ kàn mí lára lásán mo máa rìlíìsì ni. so ètò yẹn máa ń ṣe láti nìyẹn ibi tó ti lágbára sí mi tó. Hmm. tí n bá fẹ́ rìlíìsì tá a bá ti ṣeré ṣeré ṣeré tó ti rẹra hmm. mo fẹ́ rìlíìsì ọ̀yà kẹ̀yìn sí mi. ìsìtayínká tó bá kẹ̀yìn sí mi láàárín ìṣẹ́jú méjì sí mẹ́ta àtọ̀ ó jà lára mi ibi tí ìdè lágbára fún mi tí ṣiṣẹ́ fún mi dé. Hmm. and tí tí tí tí tá a bá ṣe yẹn tán tó bá yẹ kó mo tó ní ìdíje tí mo bá kàrà fọ ọ̀rà díẹ̀ lásán ara ó tún dìde padà kété rí díẹ̀ lásán gan ara ó tún dìde padà àtúkọ àti kọ́ntínú pàtókọ̀ dé yẹn sí mi again àtúntún jáde ah. ó ṣe ń ṣiṣẹ́ fún mi nìyẹn ìdí ní agbára lọ́dọ̀ tèmi o ìdí obìnrin ṣé kọ́kọ́ kẹ́yìn ẹni sùúrù sà ṣé kẹ́kọ̀ọ́ rí ìdí ni kò ṣe pé máa bu ìdí àbẹ máa gbá ìdí àbí. ṣe rí èyí tí mo sọ ni pé tó bá kẹ́yìn sí mi hmm. tó kàn fi bí ẹ kàn mí lára lásán bákàrà mú ní waist níbi waist yẹn hmm. tó a ti ń kàn mí lára tó ń kàn mí níbi òkè òkè okó hmm. tó rà kàn mí bẹ́ẹ̀ mo ti wà òkè hmm. and in in less than two minutes àtòmájà ìlara mi bí ìdí ṣe ṣẹ́ fèmí nìyẹn èmi mo dẹ̀ láìkì dí gan ìdí obìnrin tóbi bá nídìí kó mọ̀ lọ́rùn gan mo lè má kí ẹ̀ bọ̀ ìdí yẹn ó <laughs> máa ṣe fún mi gan. so báwo wá lọ yàn ọyàn ń kọ́ ọyàn ọyàn náà máa ń ṣe mo láìka ọyàn tí n bá ń dógbìn látẹ̀yìn kí n máa fọyàn ṣeré lọ́wọ́ iwájú o máa àti tí n bá yẹn máa fọ ọyàn ṣeré èyí ó bẹ́ǹdì díẹ̀ hmm. tó bá dẹ̀ bẹ́ǹdì díẹ̀ ìdí yẹn ó kàn mí ní ara tó bá ti kàn yín báyìí bá tọwọ́ yín lẹ̀ nìyẹn. máa tó bá ti kàn yín lára báyìí máa da tọwọ́ yín lẹ̀ nìyẹn. máa da tọwọ́ mi lẹ̀ ní bó ti jẹ́ fún mi ní àyàwó mi nídìí o àtúbà ah, nídìí yòó ní fẹ́ ìyàwó mi nídìí <laughs> ìyàwó mi nídìí tó bá fi ṣe ṣe ṣe ṣe tí mi bá ti rí ní akọ̀tọ̀ ìtẹ̀yìn sí mi ni ó mọ̀ pé láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta mm. eh, <laughs> màá la tọwọ́ mi lẹ̀. bọ̀tẹ́ bá wà lọ tẹ́ bá rọmọ tó nídìí ń ta nǹkan. ìdí bó ṣe máa ṣe ṣe tèrè iṣẹ́ fún mi náà nìyẹn bí bá nídìí ta náà tọ́pẹ́ mm. mo bá láti mo bá sọ̀rọ̀ Ah, hmm. tó bá tí a bá ṣe ṣe ṣe ṣe dollar style tó bá lè pè mí sí lọ sí báàkì obìnrin pé let's do doggy style no ìní lọ kíákíá. hello. hello. hello. tó bá yẹ fún obìnrin ṣeré ìyẹn máa bend down hmm. díẹ̀ hmm. then ìdí yóò máa kàn yàn lára mi ò ní mi ì káàpù dé obìnrin bí èsì tó bá ti kàn mí lára ah, ah. màá ra tọwọ́ mi lẹ̀. sọtẹ́ bá wá wà nínú bọ́ọ̀s tí èèyàn wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ yín tó wá lọ fìdí gba yín kọ́ ṣókò yóò nílé. màmá mi <laughs> oko ó máa kọ́ àtẹ̀ṣẹ́ mi ni tí bá ti ẹ̀rí ìdúró tó tìdí tó dúró dáadáa eh. màá mi mo lè méka tẹ́m láti bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ tí bá rí ìdí tó dúró tó dẹ̀ wù mí. so nínú ìdí àtọyàn ìdílé yín láìkì jù ìdí ni mo fẹ́ràn jù ìdí ni mo fẹ́ràn jù máa mi. the number to call is plus four four seven four eight five one two three four mo rí pé àwọn kan ti try láti pè wọlé ẹ pè wọlé padà ẹ máa keep trying náà ni plus four four seven four eh, zero four eight five one two three four àti ìrò obìnrin obìnrin tó bá máa pè wọlé obìnrin tó mọ iṣẹ́ ìdí tó mọ bó ṣe ń lo ìdí ni kó pè o hello. hello. hello hello ẹ gbóhùn sókè o ìdí àtọyàn ẹ kalẹ́ o ẹ kalẹ́. yes ma ah alẹ́ yìí lágbára o. gbogbo náà ló máa ń lágbára lágbára. Hmm. ok ṣe rí fún èmi hmm. tá a bá sọ̀rọ̀ pé bóyá a fẹ́ doko tó bá jọ̀rọ̀ ìdí hmm. ìdílé mi máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ a tó bẹ̀rẹ̀ rárá tí n bá yí ìdí yẹ tí mo bóyá ń fọni lọ́wọ́ ni bóyá wà ní kíchìn ni tí bá rọra bẹ̀rẹ̀ síwájú ẹ̀ tí mo kọ̀ mú díẹ̀ tí mo fi lọ́ra ń tì kí tí mo fi fokọ́ ẹ̀ ṣeré hmm. tí mo rọra fìdí mi gbé sókè hmm. ah, nǹkan ti dúró nìyẹn iṣẹ́ ti bẹ̀rẹ̀ lónípẹ̀rẹ̀wò nìyẹn a lọ máa bọ́ sórí ọyàn nìyẹn straight. ok tẹ bá wá fẹ́ wá dóra yín tẹ̀ ń dóra yín lọ́wọ́ mo ti ní tó bá láyà lóbìnrin ni kò wọ̀ o kí báwo lẹ ṣe wá ń lo ìdí yín débi wípé tó kó ọkùnrin bá fẹ́ rọ ẹ̀ lo ìdí yẹn báwo lẹ ṣe ń lo ìdí yín gan ah, báwo lobìnrin ṣe ń lo ìdí. èmi o bẹ́ẹ̀ni ṣe ń lo ìdí yìí tí ó bá jẹ́ pé yìí tá a ṣe asùn akásẹ̀ sókè ni ìdí yẹn bóun ṣe bóun ṣe wà lórí mi èmi náà máa gbé ìdí mi sókè pẹ̀lú ẹ̀. èmi á máa bounce láti ìsàlẹ̀ òun máa wà lókè. tẹ́ bá wá fẹ́ wà lókè kan báwo lẹ tẹ́ bá wá wà lókè. tí bá wà lókè náà tí bá wà lókè náà bí n ṣe máa máa yí níṣẹ́ máa máa yí tí máa máa gbé lọ sókè wá sílẹ̀ wá sókè wá sílẹ̀ ó dẹ̀ máa tún dìímú látẹ̀yìn àfọwọ́ ìdìímú látẹ̀yìn á tún máa gba lábàrà àbí kó máa jalè kánná. ok ní tẹ bá wà lókè yẹn ṣé ẹ máa kọ̀dí sẹ́nu ẹ ni àbí ẹ máa kọ̀dí sí ẹsẹ̀. ó dìpẹ́ǹdì lórí èyí tá a bá ń ṣe o tó bá jẹ́ pé èyí tí mo máa kọjú sí ni ó máa máa fi ọyàn méjèèjì ṣeré tó bá dẹ̀ jẹ́ èyí tí mo máa kọ ẹ̀yìn sí ni bóyá a fẹ́ ṣe èyí ta máa máa lára wa ní áńgù méjèèjì màá gbé dìdí ẹ̀ màá gbé lébi orí bí ẹnu ẹ̀ èmi náà dẹ̀ gborí tèmi náà ti bẹ̀rẹ̀ so níbi tóun ti tún látún máa fọwọ́ dì mú so bá ṣe máa bí ẹ ṣe máa ń lọ nìyẹn. ok ọyàn wa ń kọ́. ọyàn náà dẹ̀ kéré because àwa a máa a máa explore ara wa gan ọyàn ó lè pàápọ̀ kó gbé kó fi kó sọ pé ẹ̀ sáàrin ẹ̀ kó máa fi rá kó máa fi rá lọ kó máa fi rá bọ̀ tó máa fi gà sórí ọyàn. báwo lẹ̀yin ṣe máa ń fi ọyàn ọyàn náà ní ṣe tiẹ̀ ọyàn yẹn náà ọyàn yẹn obìnrin ò ní kò sí nǹkan kan púpọ̀ tóbìnrin máa fi nínú ọyàn yẹn. Hmm. ok tọ́mọ wa ń ṣe ìdí yín báwo ló ṣe ń gbá ìdí yín mú ṣé wọ́n kàn máa ń gba ni àbí báwo. no ó máa máa kò ní gbàgbọ́ ó máa máa gba díẹ̀ díẹ̀ ni kò ń ṣe mọ́ ó máa gba like bí ọmọ kéèyàn gbá nǹkan bíi just kéèyàn gbá nǹkan kékeré kó gba ní ẹ̀kan like sharp àwọn bíi kéèyàn gba pápápá hmm. adẹ́tù rọra máa jalè kan náà bó ṣe ń gbà yẹ èmi gan fúnra mi ara mi ó simulate ara mi ó fún mi ní ginger sí kó iye tó máa fi kára mọ́ṣẹ́ dáadáa. ok ẹ ṣe ẹ ṣeun mo máa wá sọ position níbi tí ọkùnrin dẹ̀ mú dání ìpòsíṣọ̀ tí ọkùnrin dẹ̀ mú dání nídìí tó máa ń stimulate ara obìnrin nǹkan kan wà níbẹ̀ ó wà connected sí òbò obìnrin tẹ́ pé tẹ́ bá mú position yẹn dání lára nínú ìdí obìnrin ó máa stimulate obìnrin i will say it a máa sọ ọbẹ̀ mo fẹ́ káwọn èèyàn pè wọlé dáadáa torí nǹkan tí mò ń gbọ́ ni pápá mi ní kẹ́ má gbádìí obìnrin bọ̀ ibo nípo kí ni ibi tó máa ń mú dání nídìí obìnrin tó máa stimulate ara stimulate obìnrin hello ṣe ẹ lè máa gbọ́ mi ẹ lè máa gbọ́ mi kẹ̀dẹ̀ tún máa fẹ́ sọ̀rọ̀ ẹ máa pàkan fún kan ni ẹ lè fẹ́ gbọ́ mi kẹ̀dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kò possible. okay okay hmm. wá bínú hmm. ẹ jọ sí lórí káàtì ẹ tí mo máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ẹ jọ ìyàwó mi ó máa ń sá fún láti ní ìjẹ ó dẹ̀ àdàsọ̀ bímọ kí la máa ṣe ìyàwó yín máa ń sá láti gbé kẹ́ ẹ do ẹ dẹ̀ fẹ́ bímọ ṣé ẹ tí ì bímọ rárá ni. barama. bẹ́ ṣe ń sọ̀rọ̀ yìí gan-an ẹ̀ sọ̀rọ̀ bí ọkùnrin tó já ṣámúṣámú tó máa mú bódò tó ṣeé ṣe kíyàwó yín máa sá ah, ó yẹ kí ó ṣeé ṣe kíyàwó yín máa sá ọ̀rọ̀ ò dá ṣáká lẹ́nu yín bí ọkùnrin tó mọ̀ bódò. olùyìnká mo ń tíráì ẹ̀yà ọ̀rọ̀ òdáṣáká lẹ́nu yín bóyá pàtó. ó máa ló ń dùn ó máa ló ń dùn ó ń dùn ẹ̀yin náà ẹ wá bóyá ó ń dùn ẹ bóyá ó ń dùn bóyá ẹ ń gba pàpàpà báwo lẹ ṣe ń dùn bóyá máa ń ṣe pàpàpàpàpà ó lè máa dùn. ṣé kí ni ṣe pàpàpà jẹ́ kí ni náà máa ń ṣe. ẹ bọ kí ló wá dùn fún kí ló wá dùn fún ẹjọ tọ́pìkì ènìyàn ni ọyàn àti ìdí kí ni iṣẹ́ ọyàn àti ìdí nígbà tí obìnrin ọkùnrin bá ń dóbò lọ́wọ́ hello. hello ẹ gbóhùn sókè dáadáa. ọpẹ́ o mi ì fẹ́ràn àwọn èèyàn hello. hello. hello. hello. hello ẹjọ́ kí ni iṣẹ́ ọyàn àti ìdí tá a bá ń dóra wa lọ́wọ́ tẹ bá ń dóbìnrin lọ́wọ́. hello. hello ṣé ń gbọ́ mi ni mò ń gbọ́ yín mò ń gbọ́ yín mọ̀. ẹ ṣe bẹ́yìn lẹ pè. hello. àǹtí yín pè. ma, èdè àti nǹkan tí ń pè. bẹ́ẹ̀ ni ẹ lè máa gbọ́ méjèèjì ẹ pa nǹkan tẹ fi gbọ́ mi. ẹ má bínú ẹ má bínú ẹ má mm. bínú ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ ẹ jọ̀ọ́ báwo kí ni iṣẹ́ ìdí báwo lẹ ṣe ń lo ìdí yín tó bá doyin lọ́wọ́ ṣé ẹ máa ń lo ìdí yín ṣó ẹ fi ṣé ìdí yín máa ń help o kó dídó ni àbí ìdí yín máa ń jẹ́ kó kó dídó wà bọ́rìn asobìnrin kí ni iṣẹ́ kí ni kí ni nǹkan tó yẹ kẹ́ fìdí ṣe. ok èmi o tí n bá fẹ́ dọ̀kọ́ tí n bá ti jókòó lórí okó yẹn hmm. màá jókòó lé now bẹ́ẹ̀dì tí mo ní ó jẹ́ àwọn bẹ́ẹ̀dì tí onírun yẹn ni hmm. so màá wá kúrọ̀sì ọwọ́ mi. Mm. ẹ mọ̀ màá mú iron yẹn dání so ẹni tí mò ń bá sùn ẹ mọ̀ ojú máa wà ní ibi ìdí mi so màá máa gbèdí mi sókè màá máa jáàkẹ́ wálẹ̀ sẹ́wá òbí bí ṣe ń jáàkẹ́ wálẹ̀ yẹn òun for pe pé ó lè dùbúlẹ̀ kó máa wo ìdí mi ó ti máa ń jẹ́ kó kó tiẹ̀ náà kó wá le màá wá mú ọwọ́ ẹ̀ méjèèjì síbi awọ ìdí mi màá wá ìsígbà kò máa gbà bọ́ tó bá ń gbà èmi máa ní eh, báwo ṣe máa sọ lípítò mi ó máa àì tó tó bá ti ń gbà bí yẹn hmm yíbí bèbí tó bá àìjù màá wá ní kó wa mú dání á wá fi ọwọ́ méjèèjì á wá fi la ìdí yẹn mm-hmm. so èmi màá kọ́ máa já kẹ́mi. a fi ọwọ́ méjèèjì wọ́n á fi ọwọ́ méjèèjì mú bí awẹ́ ìdí yẹn dání. a fi ọwọ́ méjèèjì mú dání a fọwọ́ méjèèjì so èmi sìn màá wá máa pọ̀npẹ̀ màá máa lọ sókè màá máa lọ sísàlẹ̀ màá máa lọ sókè màá máa lọ sàdẹ́ni ọ̀yàn mi màá wá ti fẹ́ẹ̀tì pílò mi so ẹnu ẹ̀ á lè máa á lè máa mu ọyàn mi at the same time. ẹ bọ̀ tẹ sọ wípé ẹ máa tọ̀nì ìdí sí ẹnu. mi ò mi ò ní tọ̀nì ìdí o mo ní mo máa fi ọwọ́ mi màá fi mú kíni iron bed mi dání uh-huh. ṣẹ̀mọ̀ tí bá bend so ìdí mi á lè yọ sókè dáadáa. okay ẹ̀hẹ́ màá wá máa fi òbò mi tó bóun ṣe ń wá sí òkè. Okay èmi máa ma fi ìdí mi pàdé ẹ̀ nílẹ̀ jẹ́ mo lè wá ṣe different position mo lè lo ẹsẹ̀ mi kí n bẹ́ǹdẹ̀ lọ sẹ́yìn tí n bá lo ẹsẹ̀ mi kí n bẹ́ǹdẹ̀ lọ sẹ́yìn màá mú ẹsẹ̀ mi kan dání màá wá gbé ìkejì màá wá gbé sí ibi ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì yẹn so that màá dé position ara mi hmm. dáadáa because at times bó bá ṣe gbá mi sí mo lè lo one hour ní òkè hmm. Hmm. ẹ̀wọ̀n mo lè lo up an hour lókè tí màá máa do màá dẹ̀ máa wá bí mo ṣe ń do bẹ́ẹ̀ dẹ̀nìgbà míì mo lè wá yídìí mi sí ojú tiẹ̀ kí wá mú ẹsẹ̀ ibi áńkù lẹ̀ hmm. kí wá fi ọwọ́ mi méjèèjì kí fi mú dání ẹ mọ̀ kí n fi mu dání gbẹ̀ngbà míì tó bá jẹ lórí mi mo lè máa lá àtàǹpàkò ẹsẹ̀ hmm. ẹ mọ̀ máa lá gbogbo àtàǹpàkò yẹn máa lá máa fi ahọ́n mi sí máa hmm. lá gbogbo ẹ̀ so hmm. ó dìpẹ́ǹd bọ́ ọ̀yàn èmi ò fi bẹ́ẹ̀ lọ́yàn but tó bá mọ ọ̀yàn mi tó bá mọ nípò mi tó bá mú dáadáa ẹ wò àǹtí yín ká mo máa ń rí star ẹ máa ń rí star ìjẹ́ ẹ ti dó ọkùnrin ṣé ẹ ti dó ọkọ yín látòkèrí débi wípé bẹ́ ṣe fi ọwọ́ kan mú bẹ́ẹ̀dì dání yẹn ẹsẹ̀ yín kan wà ńlẹ̀ ẹsẹ̀ yín kan wà lórí bẹ́ẹ̀dì so wá dàbẹ̀ ni pé ẹ bẹ̀rẹ̀ lórí oko báwo ni lẹ ṣe máa ń fìw tẹ́ bá ṣe irú style bẹ́ẹ̀ yẹn tẹ́ bẹ̀rẹ̀ lórí oko tí ẹsẹ̀ yìí kan wà ńlẹ̀ tí ẹsẹ̀ yìí kan tí ẹsẹ̀ yìí kan wà lókè òkè bẹ́ẹ̀dì ẹ máa wá bẹ̀rẹ̀ lórí kóbọ̀ mm-hmm. ẹ̀ ní balance nígbà míì ibi tẹ bá fẹ́ kí okó yẹn dé ibẹ̀ ló máa dé ìgbà míì ẹ máa jókòó lé láti rock ẹ ẹ díẹ̀ tún wá dìde padà báwo lẹ ṣe máa ń feel. ok tí n bá tí n bá gbẹ̀sẹ̀ kan sí ilẹ̀ ńlẹ̀ tí mo fi tẹ̀lẹ̀ dáadáa tóun wá shift mọ́ di ẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì yẹn tí mo gbẹ́sẹ̀ lélẹ̀ hmm. ẹsẹ̀ mi kejì mi ò ní gbélélẹ̀ máa á dúró á hmm. dúró hmm. then ibi ìdí mi yẹn tí n bá ibi káàpù okó ẹ̀rọ ẹ̀ máa kọ́kọ́ fi rin gbogbo clitoris mi máa fi rin dáadáa màá wá position ara mi màá wá jókòó lé lórí bọ̀ nígbà míì mo lè jókòó lé tán tí n bá fẹ́ hmm. nígbà míì mi ò ní jókòó lé tán mi ò ní jókòó lè tán nígbà mi tí n bá fẹ́ tó position yẹn ni èmi màá wá máa ra ìbẹ̀ ìbẹ̀ nígbà mi mo wá lè mú ọwọ́ mi kí n fi gbé ìdí tiẹ̀ náà kí n fi máa tẹ ìdí ẹ̀ kí n fọwọ́ mi sí abẹ́ ìdí ẹ̀ kí n máa fi. ẹ ṣe mo ń gbádùn yín mo ń gbádùn yín mo ń gbádùn yín ẹ ṣe ẹ má sọ̀rọ̀ lọ mo láìkí ibi tẹ sọ̀rọ̀ dé pé ẹ máa mú ìdí tiẹ̀ náà ẹ máa tẹ̀ ẹ́ torí àwọn ọkùnrin àwọn obìnrin máa ń fi pé ọkùnrin máa ń fi pé ìdí obìnrin nìkan náà ń tẹ̀ mo láìkì bí. no èmi máa ń láìkì bí ọkùnrin mo máa máa tẹ̀ máa tẹ̀ máa fọwọ́ mi máa fi tẹ̀ ìgbà míì mo máa fi ọwọ́ mi kékeré máa fi síbi tó ti ń yàgbẹ́ máa kọ́ fi ẹmọ hmm. máa kọ́ fi ọwọ́ mi fíńgẹ̀ hmm. díẹ̀díẹ̀ so ó depend bí o bá ṣe gbé wájú bí ara mi náà bá ṣe rí because èmi o tó bá ń gbà mí nídìí níṣẹ́ ló dàbí ẹ pé ẹ mọ̀ orí yẹn kàn máa máa laago ní pàkàpàkàpàkà sóòrù hmm. hmm. mo lè jó mo lè jó kó látàárọ̀ sílẹ̀. tó bá ra spark dín okay ma tó bá ra gbá ìdí yẹn lè dóko ẹ lè dó látàárọ̀ sílẹ̀. látàárọ̀ sílẹ̀ mi ò mi ò mi ò jambulata èmi mo láì kókó is one of my but the only bad thing tó wà ń bẹ̀ fún irú àwa báyìí tó jẹ́ pé bóyá aláìkókó a kì í rí bí ẹni tí mò ń dóńsìn hmm. mo find out pé òun ó láìpé kó bọ̀ kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó lè la òbò a máa ń jẹ́ àmì kó tó lè dàgbò hmm. so for like a week nsìn mo ti rò pé ah okay. Mm. tí ti try tí n bá ti sọ fún pé òkè o nǹkan báyìí ni mo fẹ́ because everything tóun fẹ́ ni mo ń ṣe fún mm. because èmi mo máa lo gbogbo ọkàn mi pẹ̀lú ẹ̀ but because òun ò kí ń ṣe ìyẹn ó ti wá fẹ́ jẹ́ kí n stop láti máa láwo náà lóko hmm. so èmi náà wá stop ẹ̀ but because mo really like dídó hmm. èmi náà wá òun lọ́kàn mi ti pé òkè bóyá kí n kọ̀ kí n sọ fún pé ká stop Hmm. mi ò ṣe mọ́ so that màá lè really get to meet somebody of my own kind of ẹni hey i'm on the phone ṣé somebody of my own no ṣé ó nice sí yín ma ṣé ọkùnrin náà nice sí yín. ẹ eh, maybe because i'm a mo do with twelve years okay. maybe Show that is the eh, reason why he ó máa ṣe lẹ́kọ̀ọ̀kan but not like every time ẹ wo àǹtí Yínká torí pé ó dẹ̀ jọ ọmọdé ẹni sùúrù ẹlẹ́jú lọ pẹ̀lú twelve years so ọmọdé ni agbára sì wà fún ó sì lè dóbò dáadáa okó ẹ̀ ó ń jó ṣe gè ṣe pé ó láwọn ó dẹ̀ ńlá ẹni sùúrù tó bá ti fọwọ́ kan báyìí pé àṣetán sì ń sìn o ó dà mí sí sí tó bá ti gbọ́ bó lè báyìí ẹ má fi ilẹ̀ o ó ṣà ń lábò yín lẹ́ǹkankan ẹ má fi ilẹ̀ o torí ẹ lè má lọ ríru okó bẹ́ẹ̀ yẹn pàdé mọ́ o ẹ má fi lẹ o. oníbọ́lú ló tó fẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé nàìjà mẹ́ńtálítì ó máa ó máa ń bákan bákan pé bóyá ó fi pé nítorí pé mi ni mo tó fẹ̀ then he is now acting bákan bákan ẹ mọ̀ mọ́ pọ̀ pé à dídó tí n bá tí n bá ń dú ẹ pẹ̀lú ọkàn mi tí o ò bá reciprocate padà jẹ́ kí wá láǹfààní ẹ mọ̀ kò kò ṣe big deal náà ẹ mọ̀ èmi ní vibrator lé oríṣiríṣi ni mo ní lé. ẹ̀yin tẹ̀ láì kókó gan. bíbáṣì is meant for enjoyment kò ń ṣe pé èèyàn kan nìkan nítorí pé mo láìpẹ́ kò wá ní pé èmi ni kí n wá máa jìyà náà nǹkan ọ̀sẹ̀ yìí ni mo ti ń sọ pé mo máa pè jókòó máa sọ fún un pé wò ó ọ̀gbẹ́ni mo mọ̀ pé mi ni mo tí ì jẹ ọ̀bọ̀ at the same time nǹkan tí mo fẹ́ lélẹ̀ nǹkan tí mo fẹ́ lélẹ̀ tó bá dẹ̀ ti lè ṣe a ti lo ọdún kan sí so. ok ma ok ma ẹ jẹ́ ká gbé kọ́ mi. hello. hello. ẹ jọ mo ẹ sọ̀rọ̀ sókè. Okay tẹ́ ẹ̀ bá ti lè sọ̀rọ̀ sókè ẹ rọra kúrò lórí fóònù ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ ká gbọ́ yín dáadáa. hello adéyínká tí ẹ kí ẹ ṣe ń sọ̀rọ̀ ni ẹ kúrọ̀lẹ́ máa ẹ kúrọ̀lẹ́ kí ni iṣẹ́ ọkọ ẹ bá mi kí ni iṣẹ́ ọyàn ẹ kúrọ̀lẹ́ máa ẹ kí ni iṣẹ́ ọmú hello ma hello à ń gbọ́ yín kí ni iṣẹ́ ọmú àti dì í tẹ́ bá ń dóra yín tẹ́ bá ń dóbìnrin lọ́wọ́. èmi tiẹ̀ láìkí ọyàn gan tí mo bá ń dóbìnrin lọ́wọ́ hmm. mo láìkí láti mọ ọyàn gan Hmm. tí bá ń dóbìnrin lọ́wọ́ hmm. torí ìyẹn ló máa ń jíjà aspiration tí bá ń dóbìnrin lọ́wọ́ kan hmm. but ìyàwó mi ò láìkì ẹ̀ ah. tí bá ń dolówó kò láìkì kí n mọyàn òun. ṣé ìyàwó yín wà nílé ṣọ́ ń gbọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ láìkì ẹ̀ tẹ́ bá ń dolówó kò láìkì ẹ̀ mọyàn ìdí wa ń kọ́. kò láìkì kò láìkì kò ní òsín lé báyìí bẹ́ẹ̀ girlfriend mi kan òun ló ń ṣeré fún mi tí máa ń engage òun ló máa wù mí kí n bá ní sex jù Hmm. torí yẹn máa ń láti kí n mọ ọyàn òun kan ó máa fẹ́ kí n wà sálọ kó n wà lókè kí n ṣáà máa mu ọyàn yẹn. ok ìgbà tí ìyàwó yín ìyàwó yín ò láìkì kẹ́ máa mu ọyàn ẹ̀ àbí ìdí ìdí ń kọ́ ṣe máa ń gbà díẹ̀ ṣó láìkì ìdí. Hmm, ó láìkì kí n máa tìkù díẹ̀ kí n kí n tí bá jó pé bá tó bá fún mi dókítà ẹ̀ kí n hmm. rí bẹ́ẹ̀ ọyàn yẹn lè ní láìkì ṣó dẹ̀ mọ̀ pé ọyàn lẹ láìkì wọ́n tẹ́ ó dẹ́ mọ̀ mo ti complain fún several times. so nísìnyí ọyàn ló ti yí síta. òun kan ló sọ mí dẹni tí mo ní girlfriend. so nísìnyí ẹ wá kí n bọ́dẹ̀ mọ́ torí pé ẹ ti ní alternative àbí. yes mo ti ní alternative by nígbà tó yẹ fẹ́ pé ọmọ yẹn gan mo ti fẹ́ fẹ́ báyìí níbi tó ẹ pé òun nìkan ni mo máa rìn jọ sex ẹ̀ ó máa fún mi to the last satisfaction. so ìyàwó yín nice kò bàjẹ́ ṣùgbọ́n nítorí kò kí ń fún yín lọ́yàn tẹ bá ń dóra yín kò kí ń satisfy yín olófẹ́ jẹ́ kẹ fẹ́ lò mí. ó máa ń kàn pé olè ló ń dùn òun olè ló ń dùn òun olè ló ń ṣe bákan. ẹ̀yin obìnrin iṣẹ́ ń gbọ́ so ọyàn àti pé sex òun ló fẹ́ jẹ́ kẹ fẹ́yàwó mi nsìn. of course. Hmm torí mi gbádùn ọyàn mi mọ gan o ló máa ń jíjà situation mi gan. kí lè wá rò pé ó ṣe tí òkè ṣé bó ṣe rí láti lè tí n bá ti lè rí nífẹ̀ẹ́ kan bára mi ò ní mú fún ọ tí mi bá tí mi bá ti rọrùn mu. ok ṣé bó ṣe pé ìyàwó yín ṣe rí láti ilẹ̀ nìyẹn. ẹ bó ṣe rí láti ilẹ̀ nìyẹn mo ti try láti blend it to my to my own taste bẹ̀ kò kò blend to it. ẹ ẹ dẹ bèrè pé ẹ ẹ bèrè pé kí ló dé tí ò láìkì kẹ máa mu yàn kẹ máa fọwọ́ kan yàn. she always like to complain Hmm. ẹ mọ ẹ tó bá ti ẹgbẹ́ ààrẹ ta òun náà ní gbogbo kiri bí obìnrin nìkan tó ń fẹ́ lọ́yọ̀ ọ̀mú nǹkan kan you like to complain too much. so nísìnyí ẹ̀yin tẹ́ ẹ̀ bá dẹ̀ mu ọyàn ọyàn ni wàhálà ti yín báyìí lórí ọ̀rọ̀ oko di. ọyàn ni pọ́blẹ́mù ọyàn ni pọ́blẹ́mù ti tèmi tí mi bá mú ọyàn mi lè wá satisfy. ẹ̀yin obìnrin ṣe ń gbọ́ gbogbo ẹ̀yin obìnrin má fọwọ́ kan yàn mí nísìnyí ẹ ti fẹ́ fẹ́yàwó mi nítorí ọyàn báyìí mi lè wá òkè tí ìbá sì mọ ọyàn tí má ti lè release báyìí ara mi ò ní move mọ́ ẹ̀fẹ́ tí gbẹ̀yẹn mo wà pẹ̀lú kó ní kí n fẹ́ tòun lẹ́ẹ̀mẹ́ta ara mi sì máa máa move. Hmm. Hmm. Hmm. because you give me the last satisfaction. ṣé kò ṣe pé bóyá tẹ bá mu ọyàn yẹn máa ń gejẹ lórí ọyàn bóyá ẹ hash ni òṣèré fi ń fẹ́ mu ọyàn wọn àbí bó ṣe rí nìyẹn kò jẹ́. ọ̀ mo ṣáà mi ní fún ọ̀pẹ̀lẹ́ lómi náà tó dey complain she's the only one that used to complain. Hmm. Hmm okay. the only one. okay sir ẹ̀yin obìnrin ṣe ń gbọ́ ẹ má fọ̀rọ̀ yín ṣeré hello à ń gbọ́ yín sir. hello à ń gbọ́ yín. ẹ jọ mẹ́ta. à gbọ́ yín o. hello ma. à ń gbọ́ yín ẹra sa o. à ń jọ ẹ ṣeun ọyàn. à ń jọ sa. ẹ ọyàn àti dí kí ló máa ń ṣe fún yín tẹ́ bá ń dóbò ọlọ́run máa lékún máa ká yín o. àmì o ọyàn àti ìdí kí ló ń ṣe fún fún yín tẹ bá ń dóbìnrin lọ́wọ́. wọ́n láwọn ò gbọ́n tí mo sọ ẹ̀yin obìnrin ṣe ń gbọ́ because <clears throat> ẹ má fi àbí ká pa ṣó yìí ni torí àwọn kan sọ pé okó àwọn tí ń lé òbò àwọn tí ń lé ń bì yìí o ara àwọn tí ń lé ṣé ká pa ṣó ni ṣé kí n pa ni ẹ sọ fún mi ẹ sọ yes yes tẹ bá fẹ́ kí n pa ẹ sọ yes yes torí ó dàbí nípa àwọn kan ara wọn ti ń le ẹ sọ yes yes fún mi tẹ́ bá fẹ́ kí n pa ṣó yìí torí wọ́n sọ pé ara àwọn ti ń le mi ìdẹ̀ fẹ́ kí èèyàn má lọ máa má lọ máa dà sára ẹ pa ẹ sọ yes yes fún mi tẹ́ bá fẹ́ kí n pa ṣó yìí o tẹ́ bá dẹ̀ fẹ́ sọ no no hello. hello. Kini, ni ẹ kúrọ̀ lẹ́ ọ̀yá mi kí ni ìdí àtọyàn ń ṣe fún yín tẹ́ bá fẹ́ dóko kí ni ìdí níṣẹ́ ah, báwo lè ṣe lo ìdí yín. ó ń ṣe mẹ́wàá ó ń godmother báwo lẹ ṣe ń lo ìdí. tí n bá fẹ́ tí n bá fẹ́ dóko tí n bá fẹ́ lo ìdí máa hmm. wà lókè hmm. tí n bá ti wà lókè tí mo wà lórí oko yẹn báyìí màá kúnlẹ̀ sórí ẹ̀ ọkọ mi bá ti mọ̀ ọkọ mi náà mọ̀ tó bá ti fáǹkì jí mi báyìí máa máa lọ máa máa bọ̀ ni hmm. tó bá tún wá yá nígbà míì tóun náà bá ti mọ̀ pé mo fẹ́ jókòó ni o ti ní lotion tó bá ti rọra fi lotion yẹn pa báyìí a máa bá mi fi lotion pa bo no ẹni sùúrù ẹni sùúrù a fi lotion níbo ló máa fi lotion pa. ibi ìdí mi awọ ìdí mi méjì méjèèjì hmm. a bá mi fi baby oil a bá mi fi pa kó tó di pa bẹ̀rẹ̀ tí n bá ti fẹ́ jókòó lè ló ti mọ̀ pé mo fẹ́ jókòó hmm. àbí ìgbà téèyàn ń tẹ̀yàn nídìí a máa tẹ̀ tó bá tẹ̀ bí ẹ̀mejì á gba lẹ́ẹ̀kan tó jẹ́ pé gbígbà yẹn tá bá ti tán máa lápá trap yẹn bẹ̀ báyìí hmm. ṣùgbọ́n tó bá ń gba lọ́wọ́ yẹn mi ò pé wọ́n ń gba o torí máa ti máa wà ní cloud seven hmm. tó bá wá tún wá ṣe tán àwọn bàbá mi fọwọ́ gbé fúnra rẹ̀ a máa gbé jìyẹn ṣe gbé láwẹ́ méjèèjì a máa gbé sókè gbé sílẹ̀ tó bá ti ń gbé sílẹ̀ tó ń gbé sókè lọ́wọ́ máa fòkó ẹ̀ pàdé ẹ̀ hmm. tó bá ti ṣèyẹn tán tí bá tún bá ti rọra yọ bend down díẹ̀ báyọ̀ mọ̀ pé mo fẹ́ kóun mọ̀yàn nìyẹn torí power tèmi nìyẹn hmm. tó bá ń mu ọyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ àǹtí Yínká mo lè ti wá lẹ́ẹ̀mẹrin kó tó wá rárá hmm. tí màá ti dà yànmọ́ yànmọ́ bíi pé oh my god hmm. oh lord ó máa máa mu ọyàn yẹn tó bá tún wá gbẹnu kú òbí ọ̀rọ̀ tí n bá fẹ́ dìde padà pé kí n tún máa lọ sókè kí n máa bọ̀ tó máa láì tó bá ń bá mi gbé sókè tó ń gbé sílẹ̀ tó bá gbé sókè bí ẹ̀ẹ̀mejì mẹ́ta á tẹ̀ á tún fún nígbàdí kan sí i àwọn hmm. máa forí nípù yẹn ṣeré a hmm. máa fi nípù mi méjèèjì a máa bá mi fi wá ródóródó ó oh, bí mo ṣe rí mọ́mì mi màmá rí síta mi màmá ṣe màá dẹ̀ máa bẹ̀ẹ́ ni pé kó má ti release o má ti release because tó bá ti release yẹn mo sì ń gbádùn ẹ̀ lọ at the same time tó bá ń gbé sókè sílẹ̀ má jẹ́ ó yọ o màmá pariwo má jẹ́ ó yọ yẹn ni because first tó fi ń gbé lọ tó fi ń gbé bọ̀ yẹn a lè mí ìtẹ̀mí ìdẹ́fẹ́ kí n ìtẹ̀mí ìfẹ́ gbé láti lórí aspect yẹn rárá ni tó bá ti ń bá mi tẹ̀ ẹ́ lẹ́ẹ̀mejì tó gba lẹ́ẹ̀kan á tún gbé sókè bí ẹ̀ẹ̀mejì èmi náà tún lọ sókè màá tún wálẹ̀ àǹtí Yínká ó dùn èèyàn gbọ́dọ̀ máa mix méjèèjì aspect of it téèyàn bá lóun fẹ́ di opó kò sí ìdí àtọ̀yàn bẹ́ẹ̀ èmi ò mọ̀ gbádùn tó kù ń bẹ́ẹ̀ o. báwo lẹ̀yin ṣe máa máa ṣe ìdí yín torí movement ṣe rí movement ìdí lórí oko ó ṣe pàtàkì o movement ìdí lórí oko ẹni tí ò bá ẹni tí ò tó bá tí mo bọ́ ṣe ń twerk báwo ni movement ìdí yín lórí oko then nbo position yin bo ló máa wà tẹ́ bá move lórí oko. tí n bá move lórí oko ọ̀nà méjì bóyá tẹ́ bá ti tí ẹ bá jókòó ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni kẹ́ jókòó lórí oko kí gbogbo ibi ìdí yín wà lórí ikùn ọkùnrin bọ̀ tẹ́ bá léfò lórí oko kí ni ma yín. máa láì kí n kúnlẹ̀ ni mà máa láì kí n báwo lẹ ṣe máa kúnlẹ̀ lórí oko máa kúnlẹ̀ ní jókòó tí n bá kúnlẹ̀ máa fi ẹsẹ̀ kan dúró sókè báyìí máa fẹsẹ̀ kan kúnlẹ̀ either left ni máa fi dúró ni o máa fi right kúnlẹ̀ máa ṣàmì ìkan ló kúnlẹ̀ ìkan ló dúró hmm. màá lè wà in control màá lè jẹ́ kó dé ibi tí mo fẹ́ kó dé because sometimes tó bá wà in control tó bá kùn ẹ̀ níbi tí ò yẹ kó kùn ẹ̀ ó máa feel pain hmm. so not for me to feel the pain tó kó ọkọ mi ọkọ mi inú kó bí eight and a half inches ni ah. so not for me to feel the pain mo ti mọ di mo fẹ́ kó dé tí màá fi gbàgbé mo ti mọ ibi tí mo fẹ́ kó dé tó máa dùn mí so that's why mo fi máa fẹ́ wà lókè most of the time that's my best position to be on the top kò dé at the same time kò máa fọ ọkàn yàn mi tó ó lè gbé mi láì fọ ọkàn mi ṣeré kò sọ̀rọ̀ mi gbàgbé náà okó ọkọ yín tóbi okó ọkọ yín èta ni half inches ẹ ẹ lè wọ́n mi pé ẹ ẹ lè jókòó lè tán á máa dùn yín nínú but mi le mi le jókòó le tán that's mm. why mo fi máa ń fẹ́ wà lókè so mo mọ ibi tí mo máa dé tí màá ti mọ̀ hmm. pé mo ti fẹ́ kọjá ibi tó yẹ kí dé o mo ibi tí máa rí ìtumọ̀ bẹ̀ sometimes máa ń kọjá ẹ̀ because o ti máa gbàgbéra lọ tí wọ́n gò ní mọ ibi tó wà ẹ̀jẹ̀ enjoyment is right there turn the right way. you don't know what is going on o máa máa ní sweet pain ló máa máa ní kò ní jẹ́ pain tó máa máa dùn ẹ́. ok tẹ bá wá tẹ bá wá ń do látòkè bẹ́ẹ̀ yẹn báwo lẹ ṣe máa máa twist eh, kò ní rí yín tẹ ṣe ń twist torí pé ẹ̀kọ́ dí sí lẹ́nu ọyàn lẹ́ẹ̀kọ́ sí iwájú sí kó lè rọ́yàn. so báwo lẹ ṣe máa twist tó fi báwo ló ṣe kí ni bọ́dì kí ni ara yín fi máa language wo lára yín máa máa sọ torí even kẹ má kọ̀ dí ah. sọkùnrin tẹ bá ń twist ara yín tẹ bá ń twist ìdí yín ọkùnrin máa mọ̀ láti wájú ṣé mo pẹ́ ẹ̀kọ́ dí sí i but ẹ bá ń twist ara yín báwo lẹ ṣe máa twist ẹ tọkùnrin máa máa feel bí waist yín ṣe ń twist tí ò dẹ̀ rí di yín kò lè rí ìdí mi ló hmm. máa filẹ̀ ṣé mo pé sometimes ọwọ́ ti tèmi ó lè wà ní waist mi tí màá fi correct màá máa yí ara mi báyìí ó máa rí mi hmm. àgbígbà mi màá fọwọ́ sórí mi lẹ́yìn nígbà téèyàn mórí dání lẹ́yìn ẹ̀ báyìí màá fọwọ́ mi méjèèjì di orí mi mú. ok màá yí màá máa roll yẹ màá màá àbí kí n máa kálelújà kí n máa tán màá káwọ́ méjèèjì sókè sọ́run báyìí fọlọ́run èmi rèé o màá máa yí bẹ̀ màá máa tán oh my god mo mọ̀ ẹ́ wá three four times kọ́kọ́ mi tó wá rárá hmm? ní that position. ok ẹ ṣe ẹ ṣeun bọ ṣé ọkọ yìí máa ń gbá ìdíyín ṣá ṣó máa ń gbá ìdíyín àbí ṣó máa ń grab ìdíyín. a ah, ó máa ń gbá o ó máa grab ẹ tó bá grab ẹ ó lè grab ẹ lẹ́ẹ̀mẹ́ta kó tó gba lẹ́ẹ̀mejì tó bá ti gba yẹn báyìí máa tún bẹ̀rẹ̀ sí ní lọ ni ó tún máa fún mi ní more power. níbo ló máa ń grab níbi ìdíyín níbo ló máa ń grab níbi ìdíyín àbí àbí ibi àwẹ̀ ẹ̀dí mi méjèèjì ó máa fọwọ́ tún gáàpù kan máa fọwọ́ ibi àwẹ̀ yẹn ló máa gáàpù bí ìgbà téèyàn tẹ nǹkan bí ìgbà téèyàn fẹ́ tẹ orange o máa tẹ àwẹ̀ yẹn méjèèjì báyìí ó máa tẹ ó lè tẹ lẹ́ẹ̀mẹ́ta kó tẹ kó tẹ á tún wá gbà gbà gbà hmm. slap yẹn tó bá tún ti fún ní slap yẹn á tún tẹ á tún fún ní slap á tún tẹ á tún gbá mi gbé sókè tó ìbìtì ó máa ó máa ó máa ọ̀tá ní ìtẹ̀síra wọn ni ó máa ọ̀tá ní ìtẹ̀síra. ìjẹ́ tọkọ yín bá ń gbádìí ìjẹ́ máa ń gbọ̀ndìí ìjẹ́ ti gbọ̀ndí tẹ́tí ah. gbọ̀ndí. àǹtí ah, mi ká mi mọ̀ nǹkan tí mò ń ṣe lọ́wọ́ mi ní láti parọ́ mo kàn mọ̀ pé mo kàn dẹ̀ mọ́ ń ṣe oríṣiríṣi mo dẹ̀ ń gbádùn ẹ̀ mo dẹ̀ ń dàbí omi Tinubu báyìí màmá dání. nígbà míì ẹ sọ pé tó bá ń do yín lọ́wọ́ tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ jókòó lórí oko ẹ máa ń hallelujah àbí kí lẹ sọ. a ah, máa ń ké a máa ń ké jù bẹ́ẹ̀ lọ máa nawọ́ mẹ́wẹ̀ẹ́wá sókè láì ẹ máa nawọ́ sókè torí pé ẹ̀ ń dókòó lọ́wọ́ ẹ máa ẹ wá máa ok ẹ máa hallelujah ok ẹ ṣé ìyá mi. ah máa ke máa ke. ẹ ṣé ìyá mi. the number to call is plus four four seven four zero four eight five one two three four who is this person plus four four. <laughs> ta lele ẹ jọ̀ọ́ ẹ̀yin ojú yóò ẹ tí yóò tiẹ̀ kí ń gbọ́ eléyìí tí yóò kí ẹ̀jẹ̀ lọ jókòó mo ní mi ṣe matchmaking sí ẹ kí náà ń yìí the number to call is plus four four seven four you need someone like this mommy <laughs> gbogbo yín ti tọ̀ sára ẹlòmíì ti ń da àtọ̀ sára níbi tó wà ẹ jẹ́ kí n play kíní kí gbogbo yín gbọ́ lórí bèbè no ẹ jẹ́ kí n tiẹ̀ wo bóyá mo lè pè é pè wọlé mo kàn fẹ́ kó ṣe ẹ ó lóun fẹ́ ṣe ẹ pẹ̀lú wa so let me call her káwọn èèyàn tó pè wọlé <laughs> ṣe rí ọ̀rọ̀ ìdí nísì tí mo ṣe ṣe ṣó yìí ni pé àwọn ọkùnrin tó máa ń pè mí pé ẹgbà míì ìyàwó àwọn ni wọn lè fọwọ́ kà wọn nídìí ìyàwó àwọn ni wọn lè mọyàn ìyàwó àwọn ni kinní kan mo ṣe ní káwọn ọkùnrin pè wọlé bí ọyàn àti ìdí ṣe máa ń rí tí wọ́n bá ń dó obìnrin lọ́wọ́ ọyàn àti ìdí hello hello hello ẹ gbóhùn sókè ìyá mi ẹ wà live mi ìfẹ́ play voice note yín yẹn kó má dàbẹ̀ ni pé wọ́n stage ẹ ni. ah hello ìyá ìyàwó. ẹ gbé èwo ni ìyá ìyàwó ẹ tiẹ̀ ṣe ẹ tẹ bá ṣe ìyàwó ẹ tọ́ àwa ẹ má wọrí ẹ gbóhùn sókè. ah àti ìta ó ní ẹgbà ó ti pọ̀pọ̀pọ̀ ó ga jù mo dúpẹ́ sí mi o àti káwọn ti gbogbo sí mi o gbogbo lẹ̀kẹ̀ gbogbo gbogbo tọ́pọ̀ gbogbo lọ́fíìdà wọ́n ti propose to me wa Yinka ẹ̀yìn ìmáìlì mo sì ń retí kí gbogbo ẹ ṣe pẹpẹpẹpẹpẹ kí máìlì wá ní o wọ́n ti propose to me wa àti ìdápẹ́ lọ́wọ́ yìí o lágbára ọ̀hún adúgbò lọ́wọ́ náà. mo ti gbọ́dọ̀ wọ lẹ́yìn ọmọ mẹ́ta o mo ti rọra mi pin o mo ti rọra mi pin kí má tún hmm. sọ bẹ́ẹ̀ mọ́ kó má jẹ́ tèmi mọ́ hmm. lẹ́yìn ọmọ mẹ́ta àti yín ká mo dúpẹ́ fọ́lọ́run o mo dúpẹ́ fọlọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe níta pé ni mo ṣe ṣe o mi ò ṣàfojúdi o mi ò ṣàfojúdi mò ń pọ̀ sí i o. ẹ jẹ́ sọ wípé torí pé ti ní ẹ sọ pé torí pé ti ní lọ́fíndẹ̀ ti ní tọ́pọ̀ pẹ́ ti ní kinní kan kọ́ wá pè é kí wọ́n ti tán. ọlọ́run máa jẹ bọ́ṣẹ́ ní báyìí ni mò ọmọdé mi oko rẹ̀ àárọ̀ bọ́ṣẹ́ ìdíje ní ẹni fa ìmọ̀ báyìí ni tó bá lọ fi iṣẹ́ náà máa tún pè máa tún ó tún lọ ni sáré mo yàn díẹ̀ gbogbo ẹ bá gbogbo bẹ ṣe ní sábà ti gbogbo ẹ ni mò ń ṣe. ẹ ṣe ìyá mi láti wọ wá nínú òun kó tó dé kó tó dé kó tó wa mọ́tò dé bẹ́ẹ̀ ni wàá gùnfẹ̀ má wọ̀ orin kò ní tètè fọwọ́ ra ẹ lé mi ò ṣe gbéraga omi ìṣàlẹ̀ mi ò ṣe pé sọ wípé mo ti ní kankan torí kan mo kọṣẹ kankan bí àbí kankan láyé wájú mo ti kúlẹ̀ tó ń jẹ fún mi. Hmm. mi ṣe ń kúlẹ̀ fún ìjọba ló ní kankan lẹ̀ mọ́ mo lẹ̀ mọ́ kí ló lẹ̀ mọ́ ẹ ṣe gan ẹ ṣeun hello. hello ma. hello ọyàn àti dì là ń ṣe lọ́wọ́ kí ni iṣẹ́ ọyàn àti dì tẹ́ bá ń dóbò lọ́wọ́ ṣé ẹ lè do without ọyàn àti dì fún gbogbo àwọn ọkùnrin tí ọkọ ìyàwó ọmọ wọn sọ pé má fọwọ́ kan yàn mí má fọwọ́ kàn dí mi. lọ́wọ́ ẹ̀ka gbogbo ìṣẹ̀lẹ̀ wọ́n ti pọ̀ jù ẹ gbàgbé pé ìṣẹ̀lẹ̀ àti káwọn dúpẹ́ fọlọ́run ó padà pọ̀ ó padà pọ̀ mo máa ń bọ̀ yáyà ó ó lẹ̀ sí kẹ́. ẹ ṣeun ẹ ṣe gan ẹ ṣeun àmì olódùmarè àmì àmì àmì àmì àmì ẹ jẹ́ ń pẹ́ nìyí padà èèyàn kan pè láti Israel nísìn à ń sọ̀rọ̀ lọ́wọ́ ó block ó drop eh, mi mọ nǹkan tó ṣe fóònù ẹ̀. hello. hello aunty Yinka ọyàn àti ìdí kí ló ń ṣe nínú tẹ bá ń Ah, lọ́wọ́. iṣẹ́ ńlá lọ́yàn máa ń ṣe o àti ìdí because eh, ọyàn yẹn gan ni gan ni inspiration. okay kí wàá ní. òun gan ló máa ń mi ní inspiration tí ò bá ti sí ń bẹ̀ báyìí iná lọ nìyẹn. Hmm. Hmm. so eh, ẹnu ọjọ́ mẹ́ta ìgbafẹ́ ẹni tí mo gbé sílé tó jẹ́ pé ó ti fi tó mi tí ò kí ń tí a ní pé a ní gbọ́yàn nǹkan kìnnìkan kìnnìkan òun ò fẹ́ òun ò fẹ́ òun ò fẹ́ kí n fọwọ́ kọ pé òun ò fẹ́ kó sáà kìnnìkan ah, ok now ah, ẹnu ọjọ́ mẹ́ta ìwà ẹ̀ tí mo mú yá jáde sọ̀rọ̀ ara mi ni ẹni tí mo dẹ̀ rí báyìí ah it's too much èmi jẹ́ rí pé ẹni ẹ̀ ó kàn ṣàfẹ́ máa ṣe oúnjẹ kó máa tọ́jú ọmọ tó bá dẹ̀ jẹ́ ọmọ àti oúnjẹ ló fẹ́ máa ṣe ó ti dá bẹ́ẹ̀ hmm. àbí wọn dẹ̀ fílẹ̀ síbẹ̀ so ọjọ́ tó bá wù ó bá ṣe wù ká ṣe é máa sùn whatever kò kàn mí so hmm. mo mọ ibi tí mo ti ń fira mi lọ́kàn balẹ̀. ẹ̀yin obìnrin ṣe é ń gbọ́. mo ń gbọ́ yín. ẹbí bí ọkùnrin tí n bá sọ fún ẹ pé báyìí mo ṣe fẹ́ ṣe báyìí mo ṣe láìkẹ̀ at least ah, tí ò dẹ̀ kí ṣe pé mo fìyà jẹ àbí nǹkan kan tó bá dẹ̀ lè ṣe ẹ́ kò sí wàhálà máa ṣe bó ṣe lè ṣe ń gbà yẹn kémi náà dẹ̀ máa lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe at least tàbáṣà ti jà ń lé ìbò oúnjẹ ló fẹ́ ṣe kó dẹ̀ tọ́jú ọmọ ẹ kò sí wàhálà hmm. owó oúnjẹ wà tọ́jú ọmọ àbí hmm. ká máa sùn síra káṣà tábàtúndẹ̀ tó ti jí ẹ̀ káàárọ̀ ẹ̀ káàárọ̀ kó ní kálukú máa bá tiẹ̀ lọ so <laughs> kò jù bẹ́ẹ̀ lọ so ọyàn ìdí yẹn à ẹni tó fún mi in fact èmi gan rò pé mo ti ní problem tẹ́lẹ̀ pé ní eh, ẹ̀ pé five or five or ten minutes man lọ́ngbà tí èèyàn gidi tó tó mọ nǹkan tá à ń sọ yìí ṣe wákàtí kan òun gan sì ń ké mi ò ní kí wọn mọ pé mo lè dánrọ ẹwò láyé mi hmm. kí ló dé hmm. so bó ṣe rí nìyẹn o èmi gbàdúrà gidi ẹni tó lè fún mi ṣe bẹ́ẹ̀ yẹn tó ìdí yẹn ó wà ń bẹ̀ ọyàn ẹ̀jẹ̀ wà ń bẹ̀ fún mi nìyà èmi gan fúnra mi inú mi ń dùn pé yẹ ọkùnrin ni mi ìyẹn tó ń bí sí ìdí ọkùnrin. hello ẹni wọn ti sáré ká ẹka lẹ́mà. ṣe ti rẹ́dì láti sọ̀rọ̀ nsìn torí ẹ̀ ń court ẹ̀ ń kọ̀ wọlé ẹ̀ ń court. network network yẹn ni ò bẹ́ẹ̀ network yẹn ni ò bẹ́ẹ̀ mọ́. ọyàn àti dí. iṣẹ́ tí ọyàn àti dí máa ń ṣe tó mi hmm. máa ń débò lọ́wọ́ pé mo máa fi ń pe obìnrin yẹn sí inú bí ìyẹn pé à ń dé wa lọ́wọ́ mo máa ń fi jẹ́ kí ọkọ mi ẹ̀ wà nínú nǹkan ń ṣe. Hmm. ó lè kí ara ẹ̀ lè ṣe dáadáa pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe nù. Hmm ìjẹ́ tí máa tí bá bẹ́ẹ̀ fẹ́ máa tí bá bẹ́ẹ̀ fi ọmọ ọyàn ṣeré áìdá kò wà ní orí mi kó máa lọ kó máa bọ̀ kí ọwọ́ tèmi bẹ́ẹ̀ wà níbi orí ìdí ẹ̀ níbi ìdí ẹ̀ ní ìwé ìdí ẹ̀ láti máa fi ṣeré ẹ̀kọ́ tó bá wù máa máa pín ìṣẹ̀ tó mo tẹ̀mọ́ tẹ̀mọ́ owó bíi mo máa fi pe mo máa fi jẹ́ kí ara obìnrin yẹn padà sí kó ọkọ rẹ̀ lè mọ̀ pé tí àwọn yẹn parí sí ẹ̀ lára pé à ń ṣeré lọ́wọ́ ni à ń rìnrìn àjò lọ́wọ́. so mo dẹ̀ máa láìkí kébà sí ní orí mi mo máa ń láì kó wà ní fíṣe àìdá kó wà fíṣe lórí bẹ́ẹ̀ tàbí kó kúlẹ̀ kó wà ní bẹ́ẹ̀ ṣe kó kọ́ ìsinmi tó wọ́n ní adébí ẹ̀yìn ẹ̀dẹ́gbà ní ti ilé ìgbà lèkì ẹ̀yìn ìṣeré àbẹ́ni fi ẹ̀yìn ìṣeré látàbẹ́ náà láti fi obìnrin ló máa ń wúlò fún jíjẹ báwa ṣe èèyàn tó ń ṣeré yẹn ti wà ní ó ti ń ṣeré tẹ́ni ó ti wà ní mood hmm. bọ̀ tí láti máa pe obìnrin yẹn sí nǹkan tó ń ṣe. Bèmi hmm. ṣe máa ń lo orí ẹ̀ báyìí. Hmm. ẹ ṣeun ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín gbogbo ẹ̀yin obìnrin tí ẹ máa sọ pé kọ́kùnrin má fọwọ́ kan yàn yín àbí kí wọ́n má fọwọ́ kan dí yín àbí ẹ̀ ń preserve ọyàn ẹ̀fẹ́jíwọ́ kí wọ́n tọ́ ẹ ọyàn yín ẹ wà lára àwọn tí wọ́n tẹ̀ ń pa oko ọkùnrin because ẹ mọ nǹkan tí ìwé ṣe describe ìdí ni ó ní ìdí tó dáa ó ní ó ń ṣe nǹkan tó pọ̀ nínú ọ̀rọ̀ okó dídó pé à ń dóra wa ó ní ìdí tó da is a sexual power. ó ní ìdí tó da. ìdí tó da tó dúró dé tó dúró dáadáa is a sexual power nǹkan tó bọ́ ṣe bí ìwé ṣe describe ìdí nìyẹn ìgbà tó bá ní kọkùnrin má fọwọ́ kan. hello. ẹ lè máa gbọ́ mi kẹ tún máa pè wọlé a ti sọ kíní títí títí títí ẹ lè ṣe kẹ má múnú bíyàn ẹ lè má gbọ́ mi kẹ tún pè ẹ lè ṣe méjèèjì at the same time. hello ma. hello. hello. hello. ẹ pa nǹkan tẹ́ ẹ fi ń gbọ́ mi kẹ sọ̀rọ̀. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́. hello ma. hello. hello ẹ kalẹ́ ma. ẹ kalẹ́. hello. hello àti nǹkan. hello sir. ẹ̀rọ ẹ̀ka sọ ẹ̀ka sọ wa ẹ kúrò mi. bàbá at the same time. ok mo ti ẹ jẹ́ kí n pa ilé yìí ẹ kúrò lẹ. ẹ kúrò lẹ. yes ma ẹ kú iṣẹ́ látàárọ̀ ọlọ́run àwọn ayé fún yín. àmín program yẹn alẹ́ yìí i'm the first caller so ma ma tẹ̀lé you, bọ̀ mi kí tẹ̀lé program yín bọ̀ mo you, you ní inú mi dẹ́dùn. Hmm. so nípa ìdí àti ọyàn mi mo tán bá ń dóbò lọ́wọ́ hmm. ẹ rí i pé àwọn látara ọ̀tá ti complain. bẹ́ẹ̀ni o. èmi wo mi ìyàwó ti tèmi náà ó kara kula ye. ẹ̀. Hmm tí mo bá ń do lọ́wọ́ báyìí kì í fẹ́ kí n fọwọ́ kan lọ múra rárá débi tí màá tiẹ̀ mú. I met a woman ní ṣáìdì alẹ́ avenue lẹ́kọ̀ọ́ ní táìmù kan woman yẹn ajọwọ́ pọ́sì papọ̀ láti cms ọbalẹ́ndé ni èmi àti woman yẹn àwọn sànẹ́ ìdíjọ́ yẹn alọ́dísọ́ tẹ̀ níjọ́ yẹn up to this moment woman yẹn sì máa ń pè mí tí n bá dó woman yẹn lẹ́ẹ̀kan lásán kò kì í fẹ́ lọ sílé níjọ́ yẹn ìjọba àjọ múlẹ̀ tìbáyé kò kì í fẹ́ lọ sílé. Hmm. number one woman yẹn ó máa enjoy ọkọ mi. Hmm. hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. ó máa enjoy ọkọ mi ìyẹn kìíní ọmọ ẹ̀yẹn máa tún mú láti one side to the other side ó máa fún ẹ lọ́wọ́ máa fẹ́ lọ́wọ́ máa fìdí mi ní ọmọ yẹn kan yóò yẹ máa jìn ẹ wò sílẹ̀ mo gbé sínú ilé. oh my god ẹ̀yin obìnrin. ká hmm á ní ìyàwó mi ò tí bímọ fún mi ni i can follow that woman to any length tí mo lè máa fi sínú ilé hmm. but i'm cherish my children more than that but kí la wá ṣe láyé ju báyẹn náà lọ ẹ hmm. eh? can you imagine kí la ṣe láyé ju báyẹn lọ kí ẹni yàwó sínú ilé kó má lè enjoy kó má lè jọdún ara ẹ. Hmm. so this message is for all women tó ń jọ́ mi lásìkò yìí ẹni pé píṣọ fún ìyàwó fi ń pè yìí ìyàwó mi fún ìmọ̀ fi ń pè yìí hmm. mo fi fọ́ọ̀tì nígbà program mo fi ti tẹ̀ pé yìí lóko sáà rìbẹ́ one shop so tí tábàlẹ̀ rí rẹ́mi tábàlẹ̀ rí àtúnṣe ṣe sí ọ̀rọ̀ yẹn ẹ̀yin náà ẹ̀wọ́ torí ọlọ́run kí lọ́mú wàlàyé àwọn fún alómákàn alómáṣegi nìkan but ṣé bí bí mo ṣe bí ọmú ló wà lẹ́yìn àyà ti tiẹ̀ ẹ tí mo sọ yìí náà ó náà lọ́mú láyà even ìyàwó mi ètò tó ṣe dé tó máa ń lọ́wọ́ báyìí ìtàn ẹ̀kọ́ nílà tán á ní kó má kanlẹ̀ kó ń dùn ká yóò lè máa jìn torí ọlọ́run. kò ní la tọ́tán á ní kó má kanlẹ̀ á ní òbò ń dùn kò tí ì bímọ ni. kò ní la tán kò ní la tán o kò kí la tán rárá mo dẹ̀ ní àwọn tí wọ́n fẹ́ nígbà tó pé tí wọ́n bá wọn sùn báyìí ẹsẹ̀ wọn báyìí wọ́n là tán èmi ìgbọ́n báyìí ẹsẹ̀ yẹn báyìí kó mi lọ́rùn ni. bóyá koyin tóbi ṣé kò ṣe pé koyin ti tóbi jù. Ah, a ah, kò pọ̀ kò kò púpọ̀ náà bọ́ ó wọ bí sẹ́wọ̀n láfi ń ṣe ó dẹ̀ kí. kò lè latọ tó okó yẹn náà tóbi díẹ̀ láti latọ tó gba okó eh, seven and a half inches ó tóbi díẹ̀ tí ó kò bu ẹ̀ ẹ bọ̀ àwọn tó ń latọ tó àwọn tán wá gbà kọjá àwọn kì í ṣèyàn ni ṣẹ́rí àwọn ẹni sùúrù ṣẹ́rí àwọn tó ń la tọ̀tọ̀ ń gbà mí ẹ má jẹ́ kí n tàn yín ṣẹ́rí àwọn obìnrin nígbà mí níta wọ́n á fẹ́ satisfy yín nǹkan tí wọ́n bá mọ̀ pé ìyàwó ilé yín lack òun ni wọ́n máa work on kò wá mí pé táwọn náà bá wọlé àwọn náà ní ṣe worse tíyàwó yín ṣe bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọkùnrin i'm telling you bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọkùnrin ẹni tó ń la tọ́tán kò mí pé tó bá wọlé òun náà ní sọ pé ojú òbò ń dùn ní tó bá padà wọlé wọ́n á fẹ́ play on you wọ́n á fẹ́ play dáadáa pé kán lè gain ground kẹwàá force láti mú wọn wọlé tó bá wọlé gan wọ́n lè láwọn ní cancer of the breast pé ẹ lè mọ mú àwọn seven and a half inches oko náà ó tóbi jù àìmọye àwọn ọmọ tó jẹ́ pé wọ́n máa ń dó níta wọ́n máa dé ní wọ́n lọ gbin ni gbogbo bo wọn gbogbo abẹ́ ati ta wọn àti máa dùn wọ́n dẹ̀ nígbà tẹ́ bá ní seven and a half inches seven and a eh, half inches oko kí làwọn pẹ́pẹ́ fúrú tẹ̀ ń ṣe kẹ́ tó dó ìyàwó yín ṣé ẹ lubricant ṣe máa lubricate ìyàwó yín kẹ́ tó dó ṣé ìyàwó yín máa ń wẹ̀tì dáadáa kẹ́ tó ó máa ń because before we started that, that itself akọjọ akọjọ máa ń romance mm. but ìyàwó mi gbogbo romance yẹn kò tiẹ̀ kà rárá kò tiẹ̀ láìkẹ̀ rárá kò tiẹ̀ láìkẹ̀ ọ̀rọ̀ tani ya ó ti rẹ̀ mí ọ̀rọ̀ ti ń kàn mí mo ṣe wà yìí ìyàwó mi jọ tí mo ti fẹ́ èmi àti akíṣèjẹ kọ̀ọ̀kan lọ tí má dẹ̀ dé ìta mo máa ń ṣe ẹ̀mẹ́ta nígbà mi tí má travel tí má sí rárá nílé rárá tí má travel lọ síbi iṣẹ́ mi kàyé má ó ti pa mí pátá ó ti sọ mí dọ̀lẹ́ ìtakú rẹ̀ tẹ̀. ṣòbò ṣẹ̀ṣẹ̀ wá sí ẹni sùúrù o ṣé látàrí wípé bí ò kí n fẹ́ kẹ́ dóhùn dáadáa sí ṣé ìfẹ́ yẹn ṣì pọ̀ bó ṣe wà tẹ́lẹ̀ àbí báwo ni. I, I still love I still love her mo sì nífẹ̀ẹ́ because ó ti bímọ fún mi mo dẹ̀ cherish àwọn ọmọ mi mo dẹ̀ mo dẹ̀ torí ìyàwó mi bó ṣe wà yẹn báyẹn ibi tó kù sí ló kù sí ibi tó dáa sí ni wípé tọ́tọ́ sọ pé bó ṣe ń lọ yẹn wàá rí ṣe wàá rí ṣe náà ni no doubting. ó ti tán. so ìyẹn ti ìyẹn ti fún mi ní happiness lórí ẹ̀. Hmm. ọmọ oúnjẹ ṣe ọmọ náà dá sex nìkan ló kù sí. Hmm. ọ̀sẹ̀ kan ní ìsinyìí báyìí ó sọ pé láàrin ọ̀sẹ̀ kan o ẹ̀kan ló ń fẹ́ ṣe o ó tán náà nìyẹn ẹ̀kan yẹn náà ẹ̀kan yẹn náà lè rí ẹ̀kan la máa ṣe. nǹkan tẹ̀yìn sọ fún wa nísìnyí pé kó má tiẹ̀ mọ́ jẹ́ sè kó má mọ̀ náà dá kó má ṣàdúrà fún yín tó bá ṣáà ti mo kódó tó ti do yín dáadáa cover yìí tó hello hello hello ẹ̀yin obìnrin mo máa ń sọ nǹkan kan fún yín báwo lobìnrin ṣe ọkùnrin ṣe máa do obìnrin tó máa ní ọyàn ń dùn ìwọ gan risk cancer torí ó yẹ kó jẹ́ kó bẹ́ ẹ tẹ gbogbo ọyàn ẹ kó bẹ́ ẹ squeeze ẹ gbogbo kókó tó wà níbẹ̀ ẹ má rò bóyá kókó tó wà nù ọyàn yín ó wúlò kókó yẹn ò wúlò tẹ́ ẹ bá ṣọ́ra jẹjẹrẹ á jẹ á fi àìdí àwọnú kókó yẹn ẹ rò bóyá tó bá bá tẹ gbogbo ọyàn yín ó wúlò kó wúlò ẹ tó ó mọ̀ pé iṣẹ́ gan lọkùnrin tó ń tẹyàn ṣe kó bá yín tẹ dáadáa kó fún dáadáa kó bá yín mú ẹ ló ọyàn tó yẹ kẹ́ ẹ gbé sílẹ̀ kọ́ bá yín tẹ̀ dáadáa kọ́ bá yín mú kí àwọn àlùbáríkà tó yóò sí nínú ẹ̀ kí kó gba tẹ́gùn àlùbáríkà kó gba orí ayọ̀ sára. hello. hello. ṣẹ́yìn lẹ pè tán sí. no no no no mo ṣe ń pè báyìí. ok à ń gbọ́ yín. Ah, ṣé ẹ lè sọ̀rọ̀ sókè jù báyìí lọ àbẹ́ ẹ lè sọ̀rọ̀ sókè jù báyìí lọ kí yẹn di kọ́ọ̀lù yẹn ẹ kúrò lẹ mọ. ẹ kúrò lẹ ẹ gbóhùn sókè. ẹ sùn mo tún tẹ mo mo máa ń pè yẹn kí n máa pick call mi. mo lè máa tẹ message mi ò ní eh, láti mi ò ní láti pick call yín mi ò wà duty band láti pick call yín tí n bá ráyè pick ẹ because ẹ máa ní ẹ ti ń pè ẹ kí n máa pick call ẹ kí n máa answer message tí n bá busy ńkọ́. ok ẹ má ẹ má bínú. ok kí lẹ wá fẹ́ǹsì bọ̀dà. Ah, mo ní mo fẹ́ kẹ́ connect mi ni. ṣẹ́yìn náà rí sìn ẹ̀ kí n máa ń pìkì kọ́ mi ṣẹ́yìn náà rí kí ló fẹ́ kí n connect ẹ̀ mọ́ ta mi ṣẹ́yìn náà rí sìn. hello. hello saika ẹ̀kọ́ ètò. kí ni iṣẹ́ ìdí àti ọyàn tẹ́ bá ń dóko lọ́wọ́. Ah, iṣẹ́ ìdí pọ̀ iṣẹ́ sì pọ̀ mo máa ń láìpẹ́ ọ máa gbá mi nídìí ṣe ọ̀dọ̀ stand i mean nígbà yẹn náà ṣe mọ̀ um, eh, ó depend ọkùnrin yóò kàn fi gbá but tí ọba eh, partner ẹ̀ tí ènìyàn ń ṣàlàyé fún mi mo ṣe láìpẹ́ nílé mo máa ń láìpẹ́. kí ló dé tí kọ́ yìí máa ń rí báyìí every time tẹ́ bá pè why tí kọ́ yìí máa fi ń rí báyìí every time tẹ́ bá pè kọ́ yìí máa ń rí báyìí. ẹgbẹ́ tuntun kò dára ẹgbẹ́ yàrá òkè mi ò gbọ́ yín dáadáa. ṣé ẹ gbọ́ mi sìn ṣó bẹ́ẹ̀ ta. ẹ ó sì máa padà síbẹ̀ mò ń gbọ́. ṣó bẹ́ẹ̀ ok sẹ́rí kan tó jẹ́ kí n pè òun ni ọ̀rọ̀ ọyọ̀ àti pé kókó máa pọ̀ tẹ̀. sẹ́rí gbogbo obìnrin o sẹ́rí mama ṣe ẹ ẹ ẹ ẹ pè straight mi ò gbọ́ yín ẹ pè straight mi ìgbádùn kọ yẹn so ipe kọ́ máa tẹ ọyàn kí ló ń kọ ọyàn kí ló ń kọ obìnrin lọ́yàn ọyàn wo ló ń kọ obìnrin ṣé kò ṣe pé kí wọ́n mu ni ọyàn tí odidi ọyàn tí ọyàn tí ọkùnrin mu ọyàn ti odidi ọmọ òun fún two years ó wá di pé kọkùnrin tẹ̀ wá ní ó ń kọ yín ẹ jẹ́ lọ jókòó jàre ló ń kọ yín lọ́yàn. Hello. Hello, àǹtí ń ká mi, ẹ ká sọ ma. Ẹ ká sọ ìyá mi. Ẹ ká sọ ma. Ẹ ká sọ jàre yeah mo fẹ́ chip in sí ọ̀rọ̀ ọ̀nkú tí wọ́n sọ̀rọ̀ sọ́lẹ̀ kan ni mo kàn fẹ́ sọ briefly mm. tán ní àwọn ní seven and a half inch um, according to bó ṣe sọ̀rọ̀ ẹ máa rí i pé the way tí woman yẹn ṣe sọ pé wọn kẹsẹ̀ sókè tán wọn gbà kan fọwọ́ kan nípò wọn ẹ máa rí i pé kò sí foreplay nínú eré wọn wọn máa need láti fara balẹ̀ pẹ̀lú bọ́dì ìyàwó wọn ni. ẹ gbọ́dọ̀ ṣe ṣe gbọ́dọ̀ sọ̀ṣà wọ́n níyàwó wọn ò láìkí foreplay kò ṣàwọn àwọn wọn yóò <laughs> like ẹ yóò go tí kò bá like for play. i mm. mean he will, he will be the one to get. méjèèjì kọ́ máa bá fìrà nípò lẹ̀ mm. ìgbà míì wà ọmọ obìnrin máa ń tí tó bá ti àwọn obìnrin míì wà kan máa ń ní nípò tó tẹ̀ ti ní nípò yẹn ó máa ń le ó máa ń kan wọ́n nípò tí kò bá rọ̀ ó máa máa kan obìnrin kan tí màá sọ̀rọ̀ nípò yẹn fún yín. hello. hello Yínká kálẹ̀ o. ẹ kálẹ̀ sà. hello. hello ẹ kálẹ̀ o mo láì tó dáàbò tẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ inú mi dùn o. ẹ ṣe sà. ọlọ́run adébọ̀ fore sọ á ti di ńlá ju báyìí lọ lágbára ọlọ́run. àṣẹ olódùmarè. ìyàwó tèmi náà máa ń ṣe bẹ́ẹ̀ o ìyàwó mi ń ṣe bẹ́ẹ̀ hmm. ó ń ṣe bẹ́ẹ̀ hmm. nígbà tí ìyàwó mi ti ṣe bẹ́ẹ̀ mo lọ yọ báìbù jáde bí mo ṣe ti máa fi báìbù búra kó tó kó mi bá tó kàn fún ẹ kó jẹ́ mi lọ báìbù yẹn gbà lọ́wọ́ mi nìyẹn àtọ́jú ẹ̀ ló ti wá change. ẹ lọ yọ báìbù jáde wípé ẹ fẹ́ búra pé tó kó yín bá tún kàn òbú ẹ. ẹ wo so that means. bẹ́ẹ̀ wá lọ báìbù yẹn gbà lọ́wọ́ mi nìyẹn mm. nígbà tó wá lọ gbà wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù pé òun kí yọ̀ sí mi lọ́rùn ni eh. bá ní kí ló gbógbó sí ìdí fún nígbà tó mọ̀ pé òfẹ́ dóko kí ló ti wá ṣe bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù àtìgbà yẹn ṣáájú ti wá change mo ó dà pé mo máa ṣe ètò kan láti gbé gbogbo àwọn ọkùnrin tí obìnrin ò kí fẹ́ kí wọ́n dó wọn kọ́ wá máa sọ nǹkan tójú wọn ń rí. Mm, wọ́n tó jù tèmi rí lọ́dọ̀ ìyàwó mi yẹn dáa ti báyìí ló ti wá change kò ah, wá ṣe bẹ́ẹ̀ mọ́ so ọmọ ọmọ ṣe tẹ́lẹ̀ nísìnyí ó máa jẹ́ kí n mú yàn dáadáa mm-hmm. ó máa jẹ́ kí n mú yàn máa lágbo ẹ̀ máa fa inú ògbó ẹ̀ mú dáadáa ó máa mm-hmm. gbé wo ara ẹ̀ sílẹ̀ ẹ̀dí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín kò sí nǹkan tó ń jẹ́ pé ọmú ń kan obìnrin màá tẹ̀sọ̀ reason fún yín reason tí ọmú ṣe ń kan obìnrin obìnrin gan ló ń fà because gbogbo nǹkan tó jọ mọ́ wípé a fẹ́ dóra wa yìí ó ń láti free ara ẹ̀ ó ń láti relax tó o bá relax ọmú tó ń kan ẹ́ òun tí ò tí wà rose ni ọmú tó ń kọ ẹ ò fi àyè sílẹ̀ kí ẹ̀jẹ̀ tó kó rọ́ lọ síbẹ̀ ni because tí o bá fi àyè sílẹ̀ tí ọwọ́ bá bà ẹ́ dáadáa tí wọ́n touch ẹ́ dáadáa the way ti bá àti ẹ fi ń pọ́ǹpù kí ni how I accelerate á lè pọ́ǹpù blood lọ sí àwọn ibi tí wọ́n touch. hello. hello. hello yes. yàrá ìgbà. à ń gbọ́ yín ọmú tó ń kọ ẹ́ o ò fi àyè sílẹ̀ ni tó bá fi àyè sílẹ̀ tí wọ́n bá pump tó bá touch ẹ dáadáa tó relax ara ẹ tó ti this rigidity kọkùnrin máa fọwọ́ kàn yín kẹ́ máa wà rigid kó ṣẹ̀ṣẹ̀ máa force ara yín láti láti láti mú aṣọ láti bọ́ bra ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín rítì tí ọmọ àṣekàn ẹ ọmọ akàn ẹ tó bá lọ wọ bra sùn sórí tó bá ti wọ bra sùn tó ti wọ aṣọ tó ti kó gbogbo ẹ̀sùn o ti o ti sọ fún bọ́dì ẹ wípé o ò ṣe nǹkan kan bọ́dì ẹ ti wà rigid. hello. hello. hello ẹ sọ̀rọ̀ sókè tẹ́ bá tọ́rọ̀ yín bá kù jù ó máa ń pa spirit mi. ok ṣé ẹ gbé tá a sọ báyìí. kí lẹ wí. tó bá fi ara ẹ sílẹ̀ tí kò ṣe pé bóyá o fẹ́ sùn tí ọkùnrin ẹ bá wà round ọ̀tọ̀ láṣọ tó yẹ kó máa wọ̀ hello. hello ma ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ ẹ ṣe rẹ́dì láti sọ̀rọ̀ ńsìn nítorí ẹ ti pa nǹkan tẹ́ ń gbọ́ mò ń gbọ́ yín. àti sùúrù màá má dùnú mà. Hmm. mò ń gbọ́ yín. hello? hello aunty nìkan ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ ìyá mi. yes ma um, nípa ti nipples tán ni pé ó máa ń dùn yẹn ma mo ní hmm. mo ní kí n sáré sọ nìkan tó fẹ́ sọ nìyẹn ma nipples máa ń dùn yẹn tẹ́tẹ́lẹ̀ téèyàn bá sometimes téèyàn bá wà ní ovulation period hmm. nipples máa ń kan irú èmi hmm. jẹ́ kó máa kan mí gan gidi ni. so kì í ṣe pé kò nẹ́tẹ́sì pé bóyá bóyá kìíní kan ìtọ̀ nǹkan tẹ́lẹ̀ mọ̀ ni pé ó máa ń ọ̀ ẹ̀ nipples máa ń kan èèyàn you are very correct ó máa ń To ba wa ni ovulation period but she tó she tó ba mo. wípé tẹ́ bá dóko ó máa ń relieve pain ovulation period tẹ ṣe wá mọ̀ wípé tẹ bá dóko èmi máa ń mọ ẹni sùúrù ìyá mi mo gbà tẹ bá wà ní ẹ jẹ́ kí wá sọ nǹkan tó kó tún ṣe okó dídó máa ń reduce even the the oh, the okay ma nǹkan tí mo tẹ̀sẹ̀ sọ ni ó dá o ma bàbá mi. okó dídó máa ń reduce even pain menstrual pain okó dídó tó bá dóko dáadáa ó reduce ẹ̀ okodido máa ń reduce the pain ni eh, eh, this pain of your ovulation whatever eh, mo reason because tó bá fẹ́ dóko tó bá relax ara ẹ̀ tó fi body ẹ̀ sílẹ̀ hello. hello ẹ soro ẹ tètè sọ̀rọ̀ kíákíá wọ́n máa danu dànù ẹ tètè sọ̀rọ̀. lórí ọ̀rọ̀ tí a bá fẹ́ ní sẹ́ẹ̀tì ẹ̀ ti a máa lo ọyàn àti ìdílé ní fẹ́ẹ́ sọ̀mọ̀. Mm, à ń gbọ́ yín nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣé ẹ̀mọ̀ àtàǹtì mà àwọn ọkùnrin yìí if you are trying to pé ẹ fẹ́ máa lo táì fún wọn láì ṣe pé àwọn ló fẹ́ máa mú táì ẹ wá because ẹni tẹ́mi fẹ́ kó tó di pé èmi àti àjọṣe padà it's like a person yẹ kó máa ń jealous gan so tábà tí wọ́n ní fẹ́ẹ̀sì bẹ́ẹ̀ yẹn mo máa ń fíẹ̀ láti ṣe tú ara sílẹ̀ pé mo fẹ́ ní fẹ́ẹ̀sì pẹ̀lú ẹ̀ because èmi bí mo ṣe wà yìí tí n bá fẹ́ lẹ́sẹ̀sì tí wọn báyìí tí tọ́ọ̀ṣì ẹ̀yàn mi ni tí mo kò mú ìṣe ẹni pẹ̀pẹ̀ lọ́kùnrin. ok ṣé ń gbọ́ mi mà. à ń gbọ́ yín. ẹ̀ ló mà. ń gbọ́ yín. ovulation àti menstrual pain menstrual cramp tó bá dóko ó máa ń reduce àwọn pain yẹn máa dẹ̀ sọ reason because téèyàn bá dóko dáadáa àwọn hormones kan máa ń wà triggered tó jẹ́ wípé ó máa ń release pain nǹkan tó dẹ̀ máa ń fa rigidity ni wípé nígbà tó fẹ́ sùn anytime tọkùnrin bá wà nílé tó o menstruate you have to keep yourself open mi ní pé kó bọ́ sí wòwò but jẹ́ make yourself easy kó wà kó easy láti access ẹ láti access òbò ẹ láti access ọyàn ẹ kí dẹ̀ ni reason the moment tó bá ti wọ bra tó wọ gbá tó wọ wo ó ti wà rigid ara ẹ dẹ̀ ti ara ẹ ti bọ́ sí wípò wípé ara ẹ ti wà intact so gbogbo pé tí ò bá sí flexibility tọkùnrin fẹ́ touch eh and everything àti ò ní accelerate kò ní jẹ́ kí blood kó kó pump blood very fast débi wípé á tètè pump lọ sí àwọn ibi tó jẹ́ wípé ó yẹ kó fún ẹ relief kí ló máa ń fà tí pain fi máa ń wà ní nǹkan ṣèbí tí kò bá tíbẹ̀ bá ti kú tí ò bá sí blood hello. hello ẹ ma. mà. ẹ yes ma yes mo fẹ́ dá sí nǹkan tí wọ́n ń sọ ni mà. okay yeah actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé sex ó máa ń wá pẹ̀lú brain ni àwọn ọkùnrin tí wọ́n ń sọ̀rọ̀ yìí náà yí pé kìnnìkìnnì kan bla bla bla like that ẹbí ọkùnrin mi léèrè pé ìjọ́ wo ló ti gbé ló ti fi owó oúnjẹ lẹ̀ sí fún ìyàwó ẹ̀. a sọ̀rọ̀ owó oúnjẹ ń sìn ìyá mi we are not talking about owó oúnjẹ ń sìn a sọ yẹn ọ̀rọ̀ ìdí àtọyàn là ń sọ. So is the party is the same thing. ẹ bọyì tó bá wà nílé ọkọ tó bá ti wà ẹni sùúrù ìyá mi tó bá ti wà ní tóbìnrin bá ti wà nílé ọkọ ẹni sùúrù tóbìnrin bá ti wà nílé ọkọ tó bá ti degenerate débi wípé o fẹ́ máa lo tit for tat kò fún mi lówó oúnjẹ ó fìyà jẹ mí mi ò ní fún lóbòdò a máa wàhálà máa ṣẹlẹ̀ mọ́ kúkú kúrò nílé ọkọ yẹn kúrò bẹ́ẹ̀ tó bá ti dé stage wípé o ò ní fún lóbòdò o kò ní lè tẹ ọyàn ẹ ó dìgbà tó bá fowó oúnjẹ lẹ̀ kó tó rọ́yàn ẹ̀tẹ̀ ó dìgbà tó bá fowó oúnjẹ lẹ̀ kó tó rí ìdí ẹ̀tẹ̀ kúrò nínú ilé ọkọ yẹn torí pé kò ní lè work tó bá ti wà nínú ilé ọkọ tí ọkọ ò dẹ̀ ti wà responsible débi pé ó mọ̀ pé ó máa look after you tó dẹ̀ ti rí wípé òkè o kò lè ṣẹlẹ̀ o kúrò nínú ilé ọkọ yẹn o ò lè wà òkè tó bá tó bá wà nínú ilé ọkọ tó fọkọ lóbòdó kí ló fẹ́ kọkùnrin yẹn máa rò á máa rò bóyá òun ṣèrànù níta because ó mọ̀ pé ara ò kì í ṣòkúta hello. hello Yinka hello mo ń ṣé mo ń kọ́ mm. mo wà tó wà nǹkan tẹ̀ ń ṣe kò ń ṣe gbogbo ọkùnrin náà mo tó ṣe ń fọwọ́ kọ yàn. bẹ́ẹ̀ni agreed hundred percent. àrí tó bá fi okó sóbò nǹkan tó kọ́kọ́ fi okó sóbò nìkan ni so ọkọ ọkọ gbọ́dọ̀ ọkọ ṣiṣẹ́ ọmọ kọkọkọ fún ìtùnà ọrọ mile tí ọba rò mile tọwọ kò kó sógbó pé kínní o ń ṣe ká ṣe fọwọ́ ọyọ nìyẹn kára bá ti jí sílẹ̀ kára bá ti jí sílẹ̀ kára bá ti gbogbo àwọn ọlọ́lẹ̀ fọwọ́ ọyọ. tó lọ́wọ́ pé pé káwọn ọkọ bá fọwọ́ ọyọ nìkan pé kò ń ṣe gbogbo obìnrin ló náà kọ fọwọ́ ọyọ yìí pé kò fọwọ́ ọyọ òun nìkan ni òun máa tó lè nì Hmm. obìnrin mi láìṣe ilé as an example hmm. ọba ìkọba mi ṣeré náà kára mi bá ti jí tọ̀ ní kó máa pòkè fi ọwọ́ sí gbé ọwọ́ sí máa tó tó ṣe máa fọwọ́ sí òun kò fẹ́ gbé ọwọ́ lọ́yọ̀ láyé kò pọ́sibù kó ṣe gbóbìnrin lọ́wọ́ àkọ́kọ́ tọ ìyọ̀wọ́ ilé ra o nǹkan tí mo rẹ́ kí n sọ nìyẹn. àǹtí mi kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n ń ta ẹ jẹ́ kí n kàn sáré correct ẹ̀ mo love nǹkan tẹ sọ mo love nǹkan tẹ sọ bọ̀ kò sí nǹkan tó jẹ́ pé wọ́n ń tẹ ọyàn anyhow tí ọkùnrin láti wà soft pẹ̀lú ọyàn bọ̀ kó ṣe pé bí àwọn tẹ ọyàn ẹni àwọn lè tẹ ọyàn bó ṣe wù wọ́n wọ́n lè press ọyàn but kó wà gentle ni but ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín hello. hello. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ àti nǹkan ẹ kálẹ́ o. à ń gbọ́ yín mà. ẹ ti gbọ́ pẹ́tò mi o. ok. ṣé rí èmi ò rí pé kò sí bí sex ṣe lè lọ láìsí ọyàn àti ìdí ní tèmi o. ẹ ṣé o ọyàn àti ìdí gbọ́dọ̀ wà níbẹ̀ because àkọ́kọ́ tábà ti parí èmi ni foreplay everything tá à ń ṣe a lè ti bẹ̀rẹ̀ sí í dóra wa àti nǹkan the next thing tó bá jẹ́ pé that moment èmi ni mo fẹ́ dominate èmi ni mo wà on top. Hmm. mo máa make sure pé nígbà tí bọ̀bọ́ mi bá ti position ara ẹ̀ tán èmi á ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ fi ṣàn mi ẹ̀dẹ́ mi ṣe fẹ́ orí ẹ̀ ni mò ń sọ mi ò sọ pé mi ni mo jókòó lé lórí nìkan hmm. mo wá pọ̀ fi ṣàn orí ẹ̀ màá kó pillows as much as as much pillows tí mo lè hmm. tó máa jọ orí ẹ̀ wá sí tó máa ní ìsọrí ẹ̀ wá sókè fún mi síbi tí ọyàn mi ṣe téńté sórí kílípù mi ṣe tó ń tó síwájú ẹ̀ síbi pé tí ó bá ń ge tómi náà bá ń tí bá ń ṣe lọ tí bá ń wà ní ẹ̀ lọ ẹnu ẹ̀ ó máa wà màá wá mú nínú ọyàn mi méjèèjì màá pàpọ̀ màá wá ní dáhùn ẹ̀ alákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ ní kó máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan kó máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan kó máa fi nípìn yẹn fẹ́nu lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ mm. bọ́bọ́ ti wá yá mu màá wá ní pé méjèèjì kó kó tẹnu lẹ́ẹ̀kan ṣoṣo mm. méjèèjì àwa wà nínú ẹ̀ because ó máa ń drive drive kan ló máa ń fún èmi mm. tí nípò mi méjèèjì tó bá ti wà lẹ́nu ẹ̀ tó bá ti wà lẹ́nu ẹ̀ yẹn ìdí náà máa máa ṣiṣẹ́ because èmi mo dominate that moment. àwa máa bump a máa grind hmm. pẹ̀lú ìdí mi máa máa bump máa grind máa hmm. máa ṣe máa máa bump máa grind ọ̀yàn yẹn wà lẹ́nu ẹ̀ because ọ̀nà mi bá ti wà lẹ́nu ẹ̀ that moment ó máa ń fún mi ní ó máa ń fún mi ní life kan tó jẹ́ pé mi gan máa mo máa ń lose control hmm. because tí kò bá fẹnu sí orin nítorí kò sí bó ti fẹ́ wà ṣàfihàn ká ó gbúdọ̀ fẹnu sí nítorí because nítorí tèmi máa ń ó máa ń ó máa ń ó máa ń fún mi ní much drive mi mọ bí mo ṣe lè sọ ní yorùbá omi hmm. yẹn yóò máa ń jẹ́ kí n wà háì hmm. ẹ̀mọ̀ tábà ti ń gbára wa sùn tábà ti ń dúnra wa hmm. so ọyàn mi gbọ́dọ̀ wà lẹ́nu ẹ̀ so nígbà míì máa pa méjèèjì pọ̀ àní méjèèjì yẹn ẹ̀mọ̀ torí màá ti leave torí ẹ̀ dáadáa because um, mi ò fi bẹ́ẹ̀ lọ́yàn tó so màá leave torí ẹ̀ dáadáa síbi iwájú mi so nítorí tó tó point iwájú ẹ̀ iwájú ẹ̀ ni àwa mú ẹnu ẹ̀ màá fi màá leave chest mi síbẹ̀ àwa bump bẹ́ẹ̀ mo màá ti dàbí màá wà ní form of up bí ẹ ṣe ṣó ti yẹ yín nítorí mm, mm. àwa máa bump mo máa grind màá máa bump mo máa grind ó dẹ̀ ti ní yí fún mi lẹ́nu so méjì bó fẹ́ lọ àǹtí nǹkan ń drive mi crazy tó dé táwọn èèyàn tó ń sọ pé nípò ń ju àwọn ọkọ àwọn èmi ò mọ bó ṣe ń kọ wọn. náà èmi fẹ́ sọ mo tiẹ̀ fẹ́ sọ náà nípò mm. tiẹ̀ lè máa ó máa kọ wọn máa sọ reason because ẹ wà rigid tẹ bá wà flexible tí wọ́n ti fọwọ́ kàn yìí tí wọ́n ti touch yìí dáadáa tí blood bá ti rush lọ sínú nipple from your nipple àwọn ó máa trigger eh, àwọn neurotransmitter hormones from nínú brain bí abí oxytocin but when you are rigid tó yẹ pé ẹ̀ẹ́dẹ̀ fún ara yín láyè kẹ́ relax kí ara yín wà flexible tó jẹ́ wípé tó bá bẹ̀rẹ̀ tó bá ti ẹ rí pé tẹ́ bá ti tára yín bá wà flexible tí ẹ̀jẹ̀ ti rush lọ síbi ara ẹ̀ nípò yín abẹ́ ojú òbò yín nípò yín máa dìde ó máa tóbi tó bá ti dé stage yẹn kò lè dùn yín. bẹ́ẹ̀ni àti tẹ́tẹ́ máa wọ̀ lọ sórí bẹ́ẹ̀dì gan àti nǹka máa ti get ara mi ready sókè ogun lè ṣẹlẹ̀ at any time abẹ́ ẹ̀ mọ̀ nítorí mhm. gan máa wọ̀ lọ gan ó máa drive èmi gan fúnra mi ẹ̀ mọ̀ tó e jẹ́ pé tó bá tó bá lì tẹ̀sẹ̀gbẹ́ kan ó ti yẹ yín ní sùn ó ti ṣàtìbẹ̀rẹ̀ nìyẹn tó ẹ̀ jọ ẹ̀ ní láti ṣe àwọn obìnrin wa. nípò máa dùn yín tẹ́ ẹ bá wà flexible because hello hello nípò máa dùn yín tẹ́ ẹ bá wà flexible because tí ẹ tó bá ti ń doyin tó bá ti fẹ́ doyin tó ti fọwọ́ kàn yín tó ti touch yín tẹ́tí wá wà arose ó yẹ kó jẹ́ relief fún any pain tẹ́ bá wá do tó máa do yín débi wípé wá reach orgasm bóyá ẹ dámira ó ní hormones tẹ́ máa release nígbà yẹn tó ń pè ní endorphin hormones yẹn ṣiṣẹ́ fún pain gbogbo àwọn hormones yẹn dẹ̀ ló máa wà triggered ní from your brain tó bá ti jẹ́ wípé wọ́n ti fara yín sílẹ̀ wọ́n ti touch yín But obìnrin tó bá wà rigid obìnrin tó wọ́n bá fẹ́ fọwọ́ kàn tó ní tó ṣà ń ṣe báyìí ẹ mọ̀ pé rigidity ni obìnrin tó bá fẹ́ fọwọ́ kàn díẹ̀ tó fẹ́ ẹ jẹ́ kí tí wàá sọ tòótọ́ fún yín àwọn nerves kan wà níbi ìbàdí wọ́n ń pe ibẹ̀ yẹn ẹ máa gbé fíngà yín síbi eh, cleft cleft ibi ìbàdí yín méjèèjì níbi ìsàlẹ̀ ìbàdí yín bẹ́ẹ̀ ni wípé ó súnmọ́ ibi ìdẹ́mọ̀ pé tẹ bá fọwọ́ sí ibi ìbàdí yín bẹ́ẹ̀ ni pé ó súnmọ́ ojú òbò yín ẹ máa fi ọwọ́ méjèèjì ẹ máa fi mú ibi ibẹ̀ yẹn àwọn nerves kan wà ń bẹ̀ tó wà connected to ojú òbò tó wà connected to the genital part àwọn nerves kan wà níbi ibẹ̀ yẹn tí ọkùnrin bá fọwọ́ kàn but ẹ nígbára yín sílẹ̀ kún wọn fọwọ́ kàn irú ibẹ̀ yẹn àwọn nerves yẹn tó bá fọwọ́ kàn tó bá yín massage àwọn nurse tó súnmọ́ genital part yẹn níbi cleft wọ́n pè bẹ̀yẹn ní cleft ibi ìbàdí yín tó fọwọ́ kan tó máa yí massage ó ní nǹkan tó máa ṣe nínú ara yín. hello. hello hello ma. hello à ń gbọ́ yín. hello ma ẹ kálẹ́ ma. ẹ kálẹ́. ẹ kálẹ́ ma. ẹ kálẹ́ ma ẹ kálẹ́ ma. n tí èmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni sísá yín ká. i personally tí o bá ti touch nipple mi mi ò tí mọ̀ pé mo fẹ́ ní anything even for play mo fi bá fẹ́ start from that nipple ṣé mo wá ti touch nipple mo fẹ́ kó àkọ́mọ̀ sọkọ̀ mi lé mo mọ láìpẹ́ mi fúnra mi ẹ̀jẹ̀ mi fún ara mi hmm. tí bá kí pé mo fẹ́ sí fine mo fi bá rẹ̀ nínú gbogbo nǹkan hmm. tó o bá ti tẹ̀ mí tí mo kò ṣe tán pẹ̀lú mi ló hmm. ti yà mí lẹ́nu pẹ̀lú ẹ̀sìnẹ́sì àwọn míì tí mò ń gbọ́n sí. ẹ ṣeun yá mi mo mẹni tó ń pè o màá pè yín létà okay ma. hello so nǹkan tí mò ń sọ wọ́n láti ẹ láti lè wọ́n láti touch ẹ mọ̀ ẹ láti jẹ́ kí wọ́n touch ibi ìbàdí yín yẹn wọ́n ibi cleft yín níbi ìbàdí níbi awẹ́ ìdí tó súnmọ́ ó fẹ́ súnmọ́ bí ojú òbò yín àwọn nurse kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá touch ẹ̀ ó máa ó máa ó máa erotically ó máa simulate obìnrin i mean ó wà erotically sensitive tó bá touch ibẹ̀ but ẹ máa gbára sànà ẹ máa nínú kọ́ máa fọwọ́ kàn yín nídìí kọ́ máa fọwọ́ kàn yín lọ́yàn and ẹ ní láti jẹ ẹ ní flexibility ṣé rí kẹtì ẹ fẹnu sọ lásán àbí kí wọ́n fi lọ̀ yín kẹ nínú lásán ẹ ti wà rigid ẹ ní láti wà rigid látara ipe ẹ fẹnu sọ no lásán rigidity ni ọlọ́run pé ẹ fẹnu sọ no rigidity ni hello kí lẹni ń pè fún sí tí ò sọ̀rọ̀ bàbá dẹ̀ blọ́ọ̀kì wọ́n sì wá ní wọ́n blọ́ọ̀kì wọn ṣó dáa hello i'm going to block you kí lẹ sọ̀rọ̀ tẹ́ kí lẹ pè tẹ́ sọ̀rọ̀ fún. ẹ ló yà ẹ má bínú ẹ jọ àánú fẹẹ dá sókè ètò yẹn ni àwa àgọ́ wo program àdéhùn enjoy. bọ̀ nǹkan tẹ́lẹ̀ kọ́ rí fún woman tó kọ́ pé second woman àbí first woman tó kọ́ yẹn Hmm. decision oníkálukú bóyá ń ṣe oníkálukú lára bóyá ń ṣe oníkálukú ṣe understand hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. oníkálukú ṣe wà mood ọ̀tọ̀ọ̀tọ̀ ni so èmi ò lè blame woman yẹn ṣe understand so àwọn oníkálukú àwọn obìnrin yàtọ̀ bẹ́ẹ̀ lára àwọn ọkùnrin náà ṣe yàtọ̀ ṣe understand òun lè ní pé bí a bá fọ́kàn nípò òun kọ́ bá fọ́kàn ẹgbẹ́ obìnrin yìí mi wà kò síbi tẹ́ máa fọ́kàn lára ẹ̀ because I don't even understand kò rẹ́ bá kọ́ máa wọ pé wá ẹ̀ ṣé ara gidi Eh, ara gini ló ní ní understand so because they all dey come across a lot of things pé ara ò ní move ara àtọ kò sí ọ̀tẹ̀ lè ṣe fún tó ti jẹ́ ìyàwó lẹ́mọ́ máa wọ ẹ̀ so hmm. inú yẹn ó máa ó máa ń jẹ́ kéèyàn go crazy nígbà rẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe wá ẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe ṣe understand so èèyàn mọ̀kàn tí wọ́n lè ṣe sórí irú obìnrin bẹ́ẹ̀ yẹn so kí nǹkan bẹ́ẹ̀ bá happen kí lẹ rò pé èèyàn lè ṣe ṣóbìnrin yẹn ò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ni àbí kò kọ̀ wà mood ni most of nǹkan tó ń fa kíní yẹn ni àwọn mentality tí àwọn àwọn this culture rubbish culture nígbà míì tí wọ́n gbé sí wa lórí i'm telling you ẹ rí pé dọ́là obìnrin mi ò tí lè pe okó obìnrin mi ò tí lè pe òbò rigidity ni kò sí nǹkan kan níbẹ̀ kò sí nǹkan tó ara mi ò tiẹ̀ kì í múùfù ẹ̀mí tó bá ti ń sọ́gun ara ẹ̀ ò ní rigidity ni ìwọ determine nínú ọkọ ẹ kó sọ pé mo fẹ́ dóko kọ́kọ́ ẹ dé kó sómú kó mú okó ẹ̀ dání kó máa wù ẹ́ pé kí ló mo ní mo fẹ́ mo fẹ́ kó dó mi ní sẹ́ kó bọ́ ṣòkòtò nídìí ẹ̀ ìjọ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn kó jẹ́ ọmọ ilé jù yẹn lọ ìjọ́ tó ti ṣe bẹ́ẹ̀ yẹn ó ti gbaná ojú ẹ̀ ni. hello. àǹtí yín ká ẹ̀ka lẹ́wọ̀n ẹ pé tó tẹ́rí àwọn obìnrin àwọn obìnrin míì wà tó jẹ́ wípé nǹkan tó fẹ́ gan-an mọ́ wọ́n confused. Mm for example bẹ́ẹ̀ bá ní ẹ fẹ́ ẹ bá lè fẹ́ fọ ọkùnrin lè àmì ara bẹ́ẹ̀ fẹ́ fọ ọkọ̀tọ̀ àmì mm-hmm. ara bẹ́ẹ̀ bá lè fẹ́ lọ straight láì romance wọn ọmọ àmì ara kò sí nǹkan tó jọ kí ni wọ́n fẹ́ gan-an kí wọ́n fẹ́ kọ́kùnrin ṣe rigidity ni ìgbọ́n fẹ́ kọ́kùnrin ṣe ìgbọ́n fẹ́ kọ́kùnrin ṣe àmọ́ obìnrin míì wà tó jẹ́ pé tẹ́ bá fọwọ́ kan báyìí wọ́n máa súnra kiri hmm. obìnrin míì wà tó jẹ́ pé tẹ́ bá ní pé kẹ́ tọ́ ok àǹtí kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi ò princess àǹtí yẹn o àǹtí kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ pé àwọn ò láìkí kí wọ́n máa fi ọwọ́ kan ọyàn àwọn pé wọ́n gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ ti há ìnà kó tó di tọkùnrin lè fọwọ́ kan àrùn ẹjọ́ kí ló ń pè léèyàn há ẹ̀ tẹ́lẹ̀ ibi tá a bá ti fọwọ́ kan ọyàn tá a ti tọwọ́ bọ̀ dì níbi nǹkan tó ń tọ̀nù obìnrin náà nù nìyẹn ẹni pẹ̀lú máa kọ́kọ́ há ìnà kan tó wá fọ ọkàn yàn yín. ẹ ó lè jẹ pé ó lè jẹ pé ó lè jẹ pé wọn kọ́kọ́ fẹ́ jẹ kó fọwọ́ kan òbó wọn torí ọ̀nìmọ́ serious lọ́wọ́ àfọwọ́kọyàn kó fọwọ́ kò bò báwo ló ṣe fẹ́ há ẹ̀ of course obìnrin mi mi ò sọ pé àwọn mi ò sọ pé àwọn ọkùnrin tó bá ní èkánná tó jẹ́ pé àwọn ọkùnrin nàìjíríà ní láti jẹ́ pé èkánná wọn ó dàbí ṣọ́ọ̀bẹ̀ táwọn bíríkìlà fi ń ṣiṣẹ́ ní kinní ni àwọn ọkùnrin mi wà bẹ́ẹ̀ mi ò sọ pé ọkùnrin bẹ́ẹ̀ kó máa tọwọ́ bọ̀ wọ́n bọ̀ wọ́n yóò di ọ̀dà nǹkan tó ń pè náà romance náà nìyí a gbọ́dọ̀ tọwọ́ bọ̀ tí ò bá fọ́kọ̀ fi tèmi ṣeré èmi náà gbọ́dọ̀ ní access láti máa tọwọ́ bọ̀ kinní yẹn gan on a serious note tẹ́lá àwọn mátíráàsì tó ń ta nàìjíríà yẹn àti yínká ó dàbí pákó tó ń ṣiṣẹ́ ní sọ́mi tó ń tó ń tó ń tó ń ṣe ní sọ́mi èlé ni àwọn mátíráàsì yẹn ò dáa káwọn ọkùnrin wa kọ́ invest investment ló ní ọ̀rọ̀ òbòdìdó kọ́ invest kan ra bẹ́ẹ̀dì tó wà springy fúyàwó wọn iṣẹ́ àtúnṣe dáadáa lórí bẹ́ẹ̀dì tó wà springy. ẹ ṣe rí ẹni tó bá máa dán lórí bẹ́ẹ̀dì tó dáa á jẹ́ ẹni tí òun gangan ní interest ibi tí mo fẹ́ kọ́kọ́ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ ẹ̀yin obìnrin ni wípé gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà rigid gbogbo ẹ̀yin obìnrin tẹ́ pé ẹ̀ ń fẹ́ gbọ́rọ̀ oko sétí i'm telling you ṣorí ẹ̀yin tẹ́ ẹ̀yin singles tẹ́ ṣe fẹ́ marry ẹ mi ò ẹ mọ̀ pé ọlọ́run fún mi ọlọ́run ṣe mo láwọn followers but ẹ̀wọ̀n fẹ́ kẹ́ stick ẹ̀yin parents ẹ jẹ́ káwọn ọmọ yín eighteen plus kan stick Chan mọ́ orí orí program mi orí page mi gbogbo ẹ̀yin tí ẹ̀rù ń bà ẹ̀rù oko ń bà gbogbo ẹ̀yin tẹ́ wà rigid gbogbo ẹ̀yin tí wọ́n fi ti tọ́ nílé pé obìnrin máa ń bora ni obìnrin ò ṣe kíní kan wọn ò gbúdọ̀ pé ẹ kọ́kọ́ lọ mú yẹn kúrò ẹ lọ flush ẹ out kúrò nínú system yín ẹ kọ́kọ́ wà flexible tẹ bá wà nínú ilé ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti má máa wọ pátá nínú ilé ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti má máa wọ bra nínú ilé tẹ̀yìn àtọkọ yín nìkan bá wà nílé ẹ bẹ̀rẹ̀ láti máa kó àwọn ọmọ lọ sọ́dọ̀ grandma kan lọ ṣeré ní weekend ìwọ obìnrin tí ò lè pé okó lẹ́nu débi tó máa gbá okó ọkọ ẹ mú kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ni máa jẹ́ kí kọ́kọ́ rí okó fín máa jẹ́ kí okó yẹn mú ìgboyà mú ìjayà okó kúrò lọ́kàn kọ́kọ́ rí okó fín kọ́kọ́ rí okó fín. ṣe tó wá rí nǹkan tó wá ṣe nǹkan tí nǹkan tí èmi tó rò pé pé èmi tó lè advice àwọn obìnrin wa òun ni wípé kán kó ìtìjú kúrò ń bẹ. bẹ́ẹ̀ni there is a lot of education tán lè àwọn a lot of things tó yẹ kán lè kà online mi ò ní kó máa spend the whole time wọn lórí Instagram o bóyá dé rabaw a lot of uh, technology ó ti sọ ayé di ìrọ̀rùn they need to read about all these things. Hmm. ilé mi wà tó jẹ irú brother wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tán nítorí ìyàwó eh, ìyàwó àwọn òjẹ́ káwọn wọ̀nyàn làwọn ṣe fẹ́ lọ fẹ́ ìyàwó mi ordinary ọyàn tọ́lọ́n fún yín lọ́fẹ̀ẹ́ lófò tọ́lọ́n ní kẹ́ máa fi ṣe àwọn ọkọ ní kẹ́ máa fi ẹjọ́ ìrírí wo lẹ ṣe ọkùnrin bí ò bá fi ṣe é gbúra pé kẹ́ jẹ́ kó farabalẹ̀ gbọ́ǹkan tó wáyé ìwádó lọ jẹ́ kí sọ kí ló fún ẹ tí ọkùnrin bá dé tó bá dé ẹ̀sùn nílé tẹ lọ́rùn lórí bẹ́ẹ̀bì. so hmm. àwọn obìnrin wá ní láti educate ara wọn that i think lack of education òun ló ń ṣe most of àwọn obìnrin wọn mi ò sọ pọ́kùnrin náà ló da bẹ́ẹ̀ yẹn o kò dẹ̀ kí n ṣe gbogbo ọkùnrin náà ni ò da o but most of àwọn obìnrin wa lack of education ìtìjú and àwọn nǹkan tó jẹ́ pé wọ́n ti instill sínú brain wọn láti kékeré gbogbo àwọn nǹkan yẹn òun ló ń bá Our law, passion, bá I ń lọ yìí they need to change their mentality when it comes to or dídó she dídó. ẹ ṣe ẹ ṣe àfihàn. disrespect oko tọkọ ẹ bá dé láti ibi iṣẹ́ tó bá fún tó bá lóun fẹ́ mu mi òun fẹ́ fún oúnjẹ tó fún lómi tán dúró síwájú ẹ̀ kó yọ ọyàn jáde lójú ẹ̀ kó kọ́kọ́ gbèsè lẹ́nu embarrass ọkọ ẹ pẹ̀lọ́yàn embarrass ẹ pẹ̀lọ́yàn ẹ mú èrù yẹn kúrò because either you like it or not ṣe gbọ́ nǹkan táwọn ọkùnrin sọ gbogbo oúnjẹ tẹ̀ ń ṣe àti kinní kan kò mọ́ kò jẹ́ ọkùnrin tó kòbò tó ọyàn tó ìdí. hello hello. hello àti ika ika lẹ o. à ń gbọ́ yín mà. nípa eh, eh, mo fẹ́ dá sétò ni. à ń gbọ́ yín. ṣé èmi tí ọyàn tèmi tí wọn bá sì fọwọ́ kan nípò mo láìsí kan fọwọ́ kan nípò dáadáa nípù mi gangan lágbára mi wà hmm. mo láìkẹ tó bá ti fọwọ́ fọ nípù mi gbogbo màá lè dá mi ra màá lè hmm. gbádùn fọ́ọ̀mù yẹn dáadáa hmm. màá gbádùn pé kọ́kùn sí tẹ̀mọ̀ pé á lè dùn mi dáadáa màá gbádùn sẹ́ẹ̀sì yẹn tó bá fọwọ́ fọ nípù mi ọdẹ màá ìdí mi náà tó bá ti fọwọ́ tẹ̀ ìdí mi tó fọwọ́ gba tó fọwọ́ ṣe ti pé gbogbo ara mi màá enjoy ara mi màá rí ti mo láìkí kọ́ máa fọ́ ọkàn yàn bí kọ́ máa fọ yàn bí ṣeré mo láìkí gan-an mo dẹ̀ láì mo láì kẹ́ mo máa ń gbádùn ẹ̀ hmm. nǹkan tí mo lè sọ nìyẹn ẹ máa bẹ́tò lọ. ẹ kọ́kọ́ rí okó fín tí ìyàwó ẹ bá dúró tó ọkọ ẹ bá dúró gbá a mú látẹ̀yìn kó fọwọ́ pa okó ẹ̀ mọ́ ṣòkòtò ẹ̀ tó bá ti dé láti ibi iṣẹ́ fúnrara yẹn ẹ ní láti sọ̀rọ̀ máa máa máa máa invite okó kó wá dó ẹ ìwọ ọkọ náà bóyá ẹ̀yin ìwọ ọkùnrin tó ò tí ì dóbòrí tó ń ṣe bíi virgin tíyàwó ẹ bá dúró gbá aṣọ ẹ gbá tobotobo kó fi aṣọ ibi iwájú òbò ẹ gbá mọ́ òbò ẹ sókè tó bá dúró ìwọ ìyàwó náà tí ọkọ ẹ bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ tó bá ti kó ẹ̀kú wọ̀ láàárọ̀ tẹ́lẹ̀ lọ bọ́ dànù kó wọ nǹkan míì tó wà tó jẹ́ pé ó máa easy láti access òbò ẹ láti access ara ẹ tí ọkọ bá tó bá ti ń fa okó kí ọkọ náà máa gbá aṣọ ẹ mọ́ òbò ẹ kó gbà sókè kó gbá díẹ̀ kó gbọ́yún ẹ kó mú díẹ̀ kó ṣèkì ẹ níwájú ọkọ ẹ báyìí kó ṣèkì ẹ tó bá jókòó. ẹ lọ yes. kò mú díẹ̀ kò ṣèkì ẹ̀ níwájú ọkọ ẹ̀ kò jókòó kò twerk pẹ̀ lórí okó ẹ̀ lórí lórí ijí àkẹ́ tó wọlé. hello. àti ẹ̀ka. sá. àti ẹ̀ka. sá. ẹ̀ka lẹ́gàdì. ẹ̀ka lẹ́ o. ṣé láwọn àwọn ọkùnrin tá à ń kọ̀ǹpléǹ Mm. àwa náà ẹlòmíì ò mọ ọ̀nà ọmọ afẹ́ lè kiri ọ̀yàn ìyàwó ẹ̀ mm. afẹ́ lè kejì ẹ̀ tó mm. nǹkan tá à ń sọ ni wàá mú ọ nínú tí ò bá ti fún ẹ mu wàá ká fúnra ẹ kó o mú kojú kó pọ́kùnrin yẹn ẹlòmíì ò kì í ṣe kọ́mọ̀ pọ́kùnrin yẹn èyí máa mú un máa mú máa fọ máa dùn máa ṣe tó wù máa ṣe gbogbo ẹ fún. torí pé ìyàwó tí yín gbà fún yín ọkùnrin kan complain. ẹ torí ìyàwó tí yín gbà fún yín ni àwọn obìnrin mi ò kí ń gbà lóòótọ́. èyí wá ń tàgọ tó lè kò wá dá ọkùnrin ló mọ̀ bó ṣe máa pẹ́ẹ̀kẹ́ tó máa fi mú bóyá kó fi pọ́ láti lẹ̀ ni ìgbà gbogbo dúró fún sí àtẹ̀rí bó ṣe ń mọ ìyàn gbogbo ẹ̀ lámọ́ àwa gbádùn ara wa dẹ̀ gbọ́dọ̀ gbádùn ara dáadáa náà so jaláyà àní ẹ má ṣe rí ọkùnrin ẹ kò fún mi lówó two things ni To bá ti mọ̀ wípé ó kò fún ẹ lóúnjẹ kò múnú ẹ dùn ó máa gbà pé kò ní lè dùn ẹ To tọkùnrin bá tó bá ṣì misbehave tó ń padà wá dùn ẹ tó ń request òbò lọ́wọ́ ẹ ó sì nífẹ̀ẹ́ ni tẹ bá ti dípẹ́ tí ń para yín tì oníkálukú ẹ máa bá tara yín lọ ẹ ní láti jọ gbé mọ́ ẹ ní láti jọ gbé mọ́ hello. hello sísá two minutes lẹ ní láti fi sọ̀rọ̀ sí i. ẹ gbàlẹ́ wa two minutes ẹ ti pè tẹ́lẹ̀ ẹ ti pè tẹ́lẹ̀. ẹ jọ mà mo fẹ́ kẹ́ tú kẹ́ tú educate àwọn ọkọ náà o ẹ mọ reason hmm. irú ẹ ṣẹlẹ̀ ṣé mi náà tí mo fẹ́ ìyàwó mi tí low battery please charge. òwe ti lóní hmm. tó bá ti ń sùn kò sí nǹkan tó lè ṣe òní dóko tó bá fẹ́ dóko tó bá fagi. low battery please charge wà látọkùn ẹ̀ mọ́ hmm. ẹgbẹ́ ìgbọ́n tí mo sọ so èèyàn nígbà tí kó wá tọ́jú ọkùn ẹ̀ sí. low battery click. mo rò máa tẹ̀ sí títí títí jáde òun àdìdì ọ̀dì tó sọ fún mi pé kí n máa bọ ojú òun wálẹ̀ hmm. ní ìgbọ́rú ẹ̀rì. mo lè ní pàdé mi ìdílé kó sọ fún mi pé kí ní tó máa ń ṣe sọmọ nídìí tọ́rọ́ méjì tó máa ń fi sọmọ nídìí tó máa ń ṣe kékeré yẹn tó bá bàjẹ́ ogun ilé tó bá ti fọwọ́ sí ibi tí wò méjì tó wà ń kiri ìdí ẹ̀ yẹn a rè máa ní dìde. Hmm. Hmm. ẹ ọ̀rẹ́ gbàgbọ́ tí mo sọ fún yín sọ àwọn kiri yẹn náà ń ṣe àwọn àkóbá fáwọn ọkùnrin ẹ kàn sọ ìyàwó yín di máa ṣì dẹkùn máa dé dẹ́gbà kìkiri dẹ́gbà hmm. kìkiri first second years of marriage ni ó fẹ́ dalé mi rú ọmọ yẹn ti sọ mí di nǹkan mi mo wá ìwà farabalẹ̀ mo wá gbé tó bá ti ń sun àwọn nǹkan tí àwọn dáadáa ni máa tó máa ń ṣeré mo jẹ̀ wá sọ́ọ̀dì mi ní parọ́ fún ibẹ̀ gbogbo òun mi ló ta mọ́. Hmm. ọ̀rọ̀ bá gbogbo òun mi ló ta mọ́ because ìyàwó mi ló dàgbò ti mú mi mọ́lẹ̀ padà wá ta. Hmm. láti wà ní ìṣẹ́ ìgbà náà. Hmm, ok. mo ti lọ gbé. hello. ẹ kalẹ́ o. ẹ pèsè. yes sir. à ń gbọ́ yín. ṣé jẹ́ka àwọn ọkọ náà wọ́n fara balẹ̀ sọ ní ìyàwó wọn irú ọkùnrin kan tó pèlè ẹ̀kan tó sọ pé ẹ torí ọkùnrin òjò bẹ́ẹ̀ lọ fẹ́ yàwó kí ló jẹ́ torí ọkùnrin bẹ́ẹ̀ fẹ́ yàwó kí ló fara balẹ̀ kó wọ́n wo pé ọkùnrin ìyàwó yìí máa wúlò fún ẹ náà. Hmm. ẹ mọ̀ pé ilẹ̀ sọ̀rọ̀ fún ẹni tó tọ́mú yẹn lọ́ba tí àwọn yẹn lọ́ba ti lé ẹ jọ ẹ jẹ́ kí n connect kínní mọ́ Alexa. so nǹkan tí mò ń sọ ni wípé ẹ láti wà flexible ẹ láti ẹ láti jọ̀wọ́ ara yín because tẹ́ ẹ bá wà flexible tí wọ́n bá touch yín ọmọ ọmọ á máa kan yín torí ẹ̀ ní jẹ́kẹ́jẹ́ rush lọ síbẹ̀ òbò á máa kan yín gbogbo ẹ̀ lá máa kan yín because ẹ wà rigid and ẹ kọ́kọ́ lọ mú gbogbo àwọn àṣà ẹ wọn ò kí ń pokó ẹ wọn ò lè pokó ó ti ó ti okó ti di òdìdẹ̀ tá láti worship ká tó pé ẹ kinní kan mo ní kó já kókó ọkọ ẹ. playing from the ten t pro. hello. hello àti ìka ẹ̀kọ́ ètò. à ń gbọ́ yín ẹjọ́ ẹjọ́ níbèrè kan tí mo fẹ́ béèrè ni mà ẹjọ́ kí ni èèyàn lè ṣe fún ọkùnrin tó yẹ pé ó ní okó ṣùgbọ́n tí kò mọ òbòǹdó tó tó yẹ pé bóyá agídí lè máa fi mu pé kó bá yín sùn then the next thing ìṣẹ́jú kan ó ti dà kí ni nǹkan téèyàn lè lò fún ọkùnrin tí wọ́n dẹ̀ sọ pé kó lòkùn tó kọ̀. ẹ̀yin náà láti good ni ẹ̀yin náà láti good ni ṣẹ́yin náà good ṣé kò wà bọ́rìn ṣé kò ẹ̀yin náà wà bọ́rìn lórí bẹ́ẹ̀. àwọn wa good gan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n connect ẹ pè padà in ten minutes. so nkan tí mò ń sọ lọ ọkùnrin láti ẹ láti ẹ̀yin obìnrin ẹ láti já okó láyà ẹ má bẹ̀rù oko i'm telling you tí ọkọ yín bá dé ẹ já koko ẹ ẹ sọ fún pé ẹ dóko because at the end of the day kò sí nǹkan tó ní kọ́bìnrin máa ní mi ìfẹ́ ṣe mi ìfẹ́ ṣe ara mi ò tiẹ̀ move ara mi ò move tóbìnrin mi bá sọ please come and connect this Alexa for me please please tóbìnrin mi bá sọ fún mi pé ẹ ara mi ò move mo máa wò pé ṣe bóbìnrin lèmi báwo lobìnrin ṣe máa sọ pé ara òun ò move báwo lobìnrin ṣe máa sọ pé ara òun ò move how how how is that possible how is that possible ara mi ò move En tó bá tẹ̀ ń fi ṣe kinní kan fún mi ara mi ò move kí ló ṣe tára mi ò move O are ẹ ní move ó ní láti train ara ẹ pé mo fẹ́ dóko ó ní láti train ara ẹ pé ara mi fẹ́ oko mo fẹ́ mo wish láti dóko you have to be nasty ó láti wà dirty when it comes to ọ̀rọ̀ oko mi ní kó wà dirty kó lọ máa do níta o but pẹ̀lú ọkọ e tó bá dúró jack oko ẹ jack oko ẹ jẹ́ kó jókòó sórí te orí chair rock oko ẹ pẹ̀lú kó má jẹ́ kó ní kẹ ní specific place tẹ́tí lè dóra yín má jẹ́ kó ní specific place tẹ́tí lè dóra yín jẹ́ kẹ lè dóra yín ní anywhere. Hmm? Hello. It's ringing here. Yes, ma. I'm going. Now connected to Mi 10T Pro. Hello. Yes, ma. Hello, ma. I'm going. Yes, ma. Um, nǹkan cutting money. ní tí first fẹ́ sọ ni mo fẹ́ béèrè ni pé um, mo jẹ́ ẹnìkan tí mo like kí. Like mo láìkí okó dídò gan and tí ọkùnrin bá dẹ̀ ń fọwọ́ kàn. Hmm. mo ń gbọ́ yín. and most of fọ́ omi bẹ́yẹn mi ò kí mi ò kí mi ò kí mi ò kí kúrò ní ara mi ò kí kúrò. ẹ bóyá ẹ wà rigid báwo ẹ tẹ bá ti ń dóko tọ́n bá ti fẹ́ fọwọ́ kàn yín ẹ máa fi ara yín sí ẹ má ronú nǹkan míì ẹ má jẹ́ kí ọkàn yín máa pín yẹ́lẹyẹ̀lẹ ẹ má ronú owó school ọmọ ẹ má ronú anything fúnrara yín ọ̀yọ̀ ohun tí ò bá sọ́kùnrin bẹ́ẹ̀ gan ẹ touch ara yín ẹ fọwọ́ kan ara yín ẹ familiarize ara yín pẹ̀lú ara yín ẹ fi ẹ wo weak point ara yín ẹ wo bẹ́ẹ̀ ṣe lè mm-hmm. touch ara yín tẹ máa feel honey ẹ má ro nǹkan míì tó bá ti di time tẹ fẹ́ doko because tẹ bá ti ro nǹkan míì even ọkùnrin kan tọkùnrin bá fẹ́ tọkùnrin bá fẹ́ do obìnrin lọ́wọ́. now connected to me ten t pro. so how do i pick it. torí tẹ bá tẹ bá ní pé tẹ bá tó bá di pé ọkùnrin ń dóbò lọ́wọ́ tí nǹkan kan bá wá sọ́pọ̀lọ́ ọkùnrin ẹ rí wípé ọkùnrin yẹn okó ẹ̀ lè rọ̀ ó dẹ̀ lè má kàn a wá máa ṣe ṣe ṣe ṣe ṣe ṣe pé bó ṣe ń dóbò yẹn pé kókó yẹn padà le kò ní padà le mélòó mélòó obìnrin tó bá ti jẹ́ kí ọkọ ẹ pín sí yẹ́lẹyẹ̀lẹ ní time tó yẹ kó o dóbò ọkọ o dóko i am telling you kò sí ni ara ẹ máa máa le ni ó máa máa wà rigid ni wàá máa rò bóyá libido ẹ ẹ ara ẹ ò move ara ẹ ò ṣe kinní kan kò dẹ̀ sí nǹkan tó jẹ́ pé ara èèyàn ò move you have to work on yourself you have to work on your body you have to put your mind fi ọkàn ẹ sí fi ẹ̀mí ẹ sí já okó láyà já okó ọkọ ẹ láyà gbàgbé ń pa nǹkan táwọn èèyàn máa sọ jẹ́ kó pè ẹ́ lóníranù jẹ́ kó sọ wípé o mọ̀ ju okó lọ má dókó nítorí pé o fẹ́ bímọ. má dókó nítorí pé o fẹ́ please nǹkan tí mo mú wá fún yín ní èní ní because um, kini bluetooth mi ó ti ó ti dàbẹ́ nípò ti pack up and eléyìí tí mo lò yìí mi mọ nǹkan tó ń ṣe kò connect mi mọ nǹkan tó ń ṣe tí ò connect so um, the next topic would be àwọn obìnrin àwọn ọkùnrin tó bá ti dó obìnrin méjì papọ̀ rí àbí obìnrin tó bá ti tó bá ti tó bá ti ṣalábàápín tó bá ti jẹ́ ìkan nínú àwọn obìnrin méjì tí wọ́n dó pọ̀ rí báwo ni wọ́n ṣe ń ṣe ìjẹ́ àwọn ọkọ wa tiẹ̀ máa ń lọ ṣerú ẹ̀ níta ìjọ máa lọ ń ṣerú ẹ̀ níta it's ringing here so why, can, why can't I pick it. hello. ẹ kalẹ́ sà o. yes ma ẹ jẹ́ máa láti south africa mo ti ń pè. ok. ẹ ẹ mo fẹ́ um, of your program okay. on YouTube. So mo fẹ́ request fún gbogbo mi Láti South Africa, mi mọ bí mo ṣe fẹ́ mi mọ bí mo ṣe fẹ́ send ẹ̀ síbẹ̀ o. Mo lọ sí Nàìjíríà ní December sílé. Mi mọ bí mo ṣe fẹ́ send ẹ̀ síbẹ̀, ẹ má bínú. Ah. Mi lè ṣe wàhálà yẹn. Tẹ bá dé Nàìjíríà ẹ lè pè mí. ókè tí bá lè kí kó jẹ pé kí n gbà bá dé nàìjíríà nǹkan. ẹ ọ náà mo sọ pé tẹ bá ti dé nàìjíríà kẹ pè mí. all right. Hmm. ẹ ṣe gan. Hmm. thank you. Yeah. so ẹ jẹ́ kí n máa fi. Uh, why is why is it like this? Yeah. so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ ilẹ̀ danabik ṣì ń ta wàràwàrà. hello. sir. Ẹ̀kàlẹ̀ àti ìgbà àti Kí ló sọ? Anyway, jẹ́ kí n máa fi sí ìṣe àlọ torí eh, Bluetooth mi ti ń pack So, a máa eh, a máa máa padà wá bóyá títí Saturday a ṣe another show lórí àwọn ìjẹ́ àwọn tó ń dó obìnrin méjì pọ̀. Ìjó ṣeéṣe kẹ́ gbádùn kẹ́ ẹ gbádùn relationship pẹ̀lú wọn ọkùnrin tírú nǹkan báyẹn bá ti mọ́ lára. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ o. yeah. yes ma ẹ jọ̀ọ́ mà mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ni mà hmm. mo wo program lọ́wọ́ ni. Hmm. ẹ jọ̀ọ́ ma mi jẹ́ èèyàn kan tí mo láìkì láti máa dóko dáadáa hmm. but láti ìgbà tí mo ti ń dóko tí mo ti ń dóko mi ì dámira rí kí ló lè fà á báyẹn. wọn ò tí ì ò tí ì doyin débi akínyẹmí ara ni tó bá dé yín débi akínyẹmí ara tó bá kẹrẹ sí yín dáadáa ẹ dá mi rà ṣé wọ́n ti jẹ òbò yín rí. ah mo máa ń jẹ òbò mi dáadáa wọ́n máa ń jẹ òbò mi tó jẹ́ pé ṣe dá máa gbọ̀n. ẹ ẹ dẹ̀ wá ní damira. mi ń damira. wọ́n dẹ̀ ń jẹ òbò yín is it charging. bẹ́ẹ̀ni wọ́n máa ń jẹ òbò mi wọ́n máa ń mọ ọyàn mi dáadáa. ẹ ẹ dẹ̀ ní damira. rárá mà. bóyá ẹ mi mọ mi mọ nǹkan mi mọ nǹkan tí mo lè sọ sí yẹn ẹjọ́ mà tá a bá fẹ́ ra bèbè ẹ̀kọ́ mà á fẹ́ ra bèbè. láti bo síbo láti ẹ̀ Saudi. ara Saudi kọ́ mo wà Dubai mo wà. ẹ báwo mo ṣe á fẹ́ ta bèbè ní Dubai. hello. hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ mo ti rí àwọn tó sọ pé tírísọ̀mù ó dùn bàjẹ́ ṣáwọn ọkọ ti ṣe ni ilé ayé yìí hello tí mo rò pé mi ní réyàn sọ pé ọ́ láìkí ẹ̀ à ń gbọ́ yín ẹ̀sìn ṣáàtì kásẹ̀tì ni. bẹ́ẹ̀ni. mo mọ láìsí oyin kan ni. hello. hello sista yín ká ẹ kalẹ̀ mọ́. ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ ìjọ mo fẹ́ sọ mo fẹ́ béèrè advice mi lórí ọ̀rọ̀ kan. ẹ jọ bí èmi ṣe wà yìí èmi máa ń láìkí kí ọkùnrin kó mọ ọyàn mi kó dẹ̀ láòbò mi kó dẹ̀ bá mi ṣeré ṣùgbọ́n ọkọ ti tèmi kò ń ṣe orúkọ kọ báyìí mo fẹ́ ṣe torí mo rí gbọ́dọ̀ pé kò kí ń kò kí ń pẹ́ release tí ó kò máa fẹ́ kókò gun èèyàn ni. kò lè yín ò lè work yín ò lè wọ́ wọn. èmi kò tiẹ̀ fọyàn mi ṣe eré kó mú ọyàn kó ṣe gbogbo ẹ̀ka kiss ká go finger ẹ̀ mọ̀kọ́lá òbùkún ṣe gbogbo ohun kọ̀ bẹ́ẹ̀ hmm. kò lè work. ó kọ̀ máa bá mi sùn street bẹ́ẹ̀ tó kò ń jẹ́ kí n tẹ̀ fi ìgbébáyà kù tẹ̀ ń jẹ́ kí sex kan ń yàn ṣe ìyá àwọn obìnrin tí wọ́n rí ọkùnrin tó ń mu ọyàn wọn yẹn wọ́n ní luck torí mi hmm. ò rí bíyàn ṣe fẹ́ bó ṣe fẹ́ bíyàn ṣe fẹ́ gbádùn sex tí ò ní tọkùnrin ò ní mu ọyàn ẹ. anyway àwọn náà làwọn ọkùnrin tí ń gbọ́ yẹn ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ màá tún padà wá níjọ́ mi with another interesting topic mọ ẹ gbogbo nǹkan tá a sọ lẹ́nìí ẹ jẹ́ ká lọ. Lo ká lọ rò ó padà ká lọ turo ká lọ digest ká lọ reflect over gbogbo nǹkan tá a sọ lénìí ẹ̀yin ẹ̀yin fámílì ọkọ àti ìyàwó ìwọ̀nba ni kẹ́ ẹ máa ṣe ṣọ́ọ̀ṣọ́ nílé àwọn ọmọ yín mọ bùkátà ilé ìyá ọkọ kò kan ìyàwó kò dẹ̀ kan kọ tó bá ní ni kí wọ́n ṣe it's not compulsory so ẹ jẹ́ ká fi kí n máa fi eléyìí ṣe àlọ́ lágbára Ọlọ́run èmi lẹ́ máa rí o ẹ̀yin náà ni mo máa bá iléeṣẹ́ danabit ẹni tó bá sì ní ẹtẹ bá ní interest ó sì ń ta wàràwàrà ẹ pè mí sórí plus four four seven four zero four eight five one two three four gbogbo yín lẹ ti gba dọ́kímẹ́ǹtì yín o kò sẹ́ni tí wọ́n jẹ ní dọ́kímẹ́ǹtì o ẹ pè mí ní agbára ọlọ́ gbogbo ẹ̀yin tẹ bá fẹ́ bèbè lubricant àti top up ní nàìjíríà ẹ pè yọ̀mí sórí plus four plus two three four nine zero nine one two zero zero four six seven plus two three four nine zero nine one two zero zero four six seven tẹ́ bá fẹ́ níbí báyìí top up yẹn honestly e be as e get ẹ pè mí sórí plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àná ire lójú owó rí o ìjáàb sísà náà ti gba ó ti gba ọlọ́run ti gbaṣẹ́ ẹ̀ o ire o ó dàbọ̀.